overdo. But we go trouble their timeline. Keep Give them a reason to laugh. Chop all their mega. woman, so look at you. Keep it tight in a wine wine. Keep it tight in a wine wine. Baby girl, oh yeah, look at me. And now want, so look at you. Keep it tight in a wine wine. Keep it tight in a wine wine. Fly boy. Hey. Oh yeah, point and take. Put it all on. my own way. Put that for rotate. Jennifer, good. Jennifer, good. That the law one. 105.9 FM. Professionalism nurtured by experience. on. past 4 p.m. on Fresh 105.9 FM. A very good evening to you and welcome to a brand new edition of The Road Show with Roller Care. I trust everybody's doing okay. I'm super excited to be here and as we do on Tuesdays, I'm with you till about 9 p.m. Let me tell you what to anticipate on the freshest FM dial from now till 9 p.m. My ladies are in the building, so we're starting off with Girl Chat from now till 4.45 p.m. At 4:45 p.m., the sports crew takes over, and they'll update you on everything you need to know concerning sports from 4:45 till 5 p.m. At 5 p.m., we have Let's Talk About It with Sir Yinka Ayefele and Enis Olusegun Bamidele EOBJP, and together they'll be talking about it from 5 p.m. till about 7 p.m. when we clear the way for the national news, first in English, and the translation in Yoruba language commences right after. I am back with you on tonight's edition of the Other News from about 7:30 and I'll push it through till 9 p.m. At which point I hand over to Faisal Oluwakemi for tonight's edition of Health Focus. So that's everything to anticipate from now. 403 till 9 p.m. on Fresh 105.9 FM. We're going to head back to the music. When I come back, I'll introduce my ladies and the question of the day. I've got Skibby alongside Davido up next with Baddest Boy, the remix. Enjoy. Stevie. Agbẹ́lẹ́ shake pọ̀ can Ṣé pé you lè tie táyé? Ọlọ́run má gbé mi fún ayé. Obì ó ti gbé wọn sáré. Who dey check am? Tọ́ba gbé mú ìgò rẹ̀ kan. Seven David not nothing fit to check my mental. Come close without permission. And shout it, I don't get alone me. Hot ass boy, in me gone, big ass boy. Now chicken it like a lima toy. Fine boy, I'm all gone. Yeah, you know the system, no get joy. Nah, no get space. Sure, you know I get this. Uh, oh, you go chop Nigeria Koboko. Strike for my I'm just boy. Let me go, big ass boy. Now I it out of my toy. Fine boy, I'm all gone. Yeah, you know the system, no get joy. Fresh 105.9 FM. Invigorating. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. It's seven minutes past 4 p.m. on Fresh 105.9 FM. It's time for Girl Chat Tuesday, and I've got four ladies in the building, plus myself, making us five. You already know, I'm Rolake, and you know some of these ladies already. Last week, you got to meet our newest studio angel. So we're starting from our newest studio angel. Dolakwa's in the building. Dolakwa, what's going on? Welcome on board. Fine, ma. Good evening, ma. Good evening, Auntie. Welcome to you too. <laughs> Merry Gift Sunday's here. Merry Gift, what's Good going evening, on? Captain. I salute you, Merry Gift. You're looking nice. I like your hair. Thank you. Very nice. <laughs> Shala is in the building as well. Yes. What's going on, Shala? Everything is fine. Fresh, no makeup day today, just chilling. Are you the okay? natural guys. Natural guys. guys. <laughs> Olamide was missing in action. I didn't tell you guys what ah. Olamide went to do last week. Olamide, oh hmm, she's back, looking paper -hmm. What's going on? Welcome Very back, everything. ladies. Thank you, ma'am. Very happy to have you. Thank you, Auntie Olamide. <laughs> Thank you too. I appreciate you. <laughs> yes, ladies. Before we get into our topic today, of course, there was that really sad news that broke around 9 p.m. yesterday about the attack on the train from Abuja Kaduna, was it from Kaduna Abuja? But on the Abuja Kaduna rail line, mm. there was a um, an attack by bandits, and they said basically bandits blew blew up parts of the train and then started shooting sporadically in the air. Yeah. The train had almost a thousand passengers on board. And needless to say, a lot of people were worried. What is going on with insecurity in Nigeria? Have things gotten to the point where we can't travel by road, we can't travel by air, and now it's the trains as well? And then, while all this is happening and people are trying to confirm whether or not the news that we're getting on social media is actually accurate, a young lady tweets and says, I am on the train have been shot. Right? And the comments under that tweet, in my opinion, were very insensitive. There were some comments that obviously showed concern and were trying to suggest things that she can do to perhaps keep herself alive. But the first three comments that I saw, and then there were numerous other comments that were similar to those first three comments, were very insensitive. People calling her a liar, people asking if you've really been shot, why are you tweeting? if you've really been shot, should you not be calling the army instead of sending a tweet out? People being, you know, completely unkind and insensitive. Those are some of the nicer ones that I've shared. There were more what I'll consider disgusting remarks that were put under her tweets that you'd find on Twitter if you go and search for her. Um, only for us to wake up this morning and find out that basically that young lady died. Mm. And it got me thinking about the amount of unkindness and lack of empathy that we, we see on social media. You know, what's really going on? I want to hear your thoughts on it. Delapo. Well, um, when I read the tweet this morning, I, I almost cried because I felt okay, this person said she was dying, and all she could read from people that were our followers were insensitive comments. I feel that that is really not, it's not, un- it is so uncalled for actually because I felt people could have actually reached out to um, people that could help because you are the ones at home, and she she's the one in the um, situation, so to say, and I think that they could have helped you could have reached out to someone that you know that or profile um, first aid kit solution majorly. But I'm also sad at the fact that on the train there was no first aid provided, and that that's really sad, very sad. Hmm. Very sad indeed. We hear that some of the train um, workers as well, the railway workers, actually passed away in that yeah. attack. So, yeah, right. Health and safety is something a lot of organizations and the government in itself do not take seriously. Some people are getting smart on health and safety and understanding they have to involve include those policies in their plans, whatever it is that they are doing. But I love the rest of us in Nigeria vibes and inshallah. <laughs> Mary Gift, let's have your thoughts. It's a quite um, mood dampening story for hmm. me because as she has talked about, you know, health and safety, you just also want to think like how many of the people on that train would have had that, you know, that on the spot. Oh, I should do this. Can I search for the first aid box? Uh, you know, it's just one of the sad things. But I think the major, the major lesson to draw from this particular occurrence, it's sad we had to lose a life, is that as Nigerians, as young people, we should learn to stop trivializing issues. I think that's the that's the rot we find on social media. Someone posts something and you know we try to make jokes out of it. everything is not a joke stop trivializing things that was someone who was probably you know trying to you know manage her bread trying to stay alive survive and then you go under her post and you say such nasty things i think like you said it's from a place of lack of empathy sometimes i think it's from a place of not necessarily ignorance but we've just we've just lost the sense of civility hmm. Hmm. And then someone says something serious and you trivialize it. Make completely, it completely. Do you expect her to actually take a picture of herself and post it? Can Even after imagine? reports came out that she had died, people were saying, we want to see. Mm. People had to actually imagine. post pictures of her with the gunshots so, on her so, belly. So the, when we when we, so when we stay, it brings the question. We we stay here and we talk about you know Black Lives Matter. We talk. The question is you that you are trying to fight for other people. How empathetic are you? how much of humanity do you have in you? Because you heard someone died and you're saying post the picture. Who, Literally to who? prove. For what? Very sad. Please let, please let me ask something. Is it that the economy is not affecting the way we think? <laughs> it's, it's, looking like <laughs> that. <laughs> I'm telling you, it's because, looking like that, you know, Shola. It's you know, looking like the economy is affecting. The past few weeks now, we've been going through uh, a lot. Mm-hmm. You know, facing uh, this field, everything. And now coming to this, the lady actually did something right because she felt like, oh, these are my family. And the best place or the best way you can reach out to people at large is on Twitter mm. because mm. if you want to get the, the, the hottest news now, go to Twitter. So now you're doing that, and I think we've lost our sanity. You know, for you to just go under that tweet and say that, that is so disheartening. I, I'm, I'm, I'm really shocked and I'm sad. When and I saw it this morning, and some person now coming out like an activist that no, this is bad. This is so you were not there yesterday. Hmm. So what happened? Exactly. We need to do something. I think we need to do something on this. Olamide, what are you thinking? I know it's very hard, but human, like we are humans and we're people. Like we should learn how to trust. In some situations, we should learn how to believe some things. I know it's very, very hard, but in some situations like this, a situation like this, we should learn how to trust. I think it's from the place of trust. They don't trust what she posted. They don't trust her enough to that. Ah, okay, this thing is happening. Is it really true? Because some people thought she was clout chasing. So that mm. is it. So hmm. they, I think we think we take things with levity and and we are supposed to attend to things that are very very important. There are some things that are not that important. Even on Twitter, they will they will take it. Yeah, They'll right. take it up. And the things that are very important, we don't attend to it. Mm. So we, I think we should look into that. Take things that are very very vital. We should deal with it. And the things that are not vital, we should just go away with it. Yeah. So I mean, it. everybody can learn a little more kindness, a little more empathy. I always say being nice is passive. Being kind is active. active yes. So be kind, be intentional, and don't do things to others that you wouldn't want them to do to you. I think the tweet I saw under that tweet that really got to me was somebody saying, In Jesus' name, may you really get shot. Mm. And to think what? that the girl was Imagine. actually shot Why? and ended up dying. Like, even if you think, because there are people that do clout chase on social media, but why would anybody want to lie about getting shot? Why would that be something someone expensive. wants to clout chase about? Hmm. And all she asked for was, please pray for me. That's what she said. She didn't say help me send money. money. She didn't say anything like that. And still, some people saw that message and thought the best thing to do is send hate. Captain, hmm. I think we shouldn't even put the blame on the economy. I think we actually need to call ourselves to, to order. So we, hmm. we, need to call. It's a matter of discipline and decency. Yes. Yeah, and decency. We need to call ourselves to order. Stop this nonsense. And I think some person. if you don't believe it, you to. don't have to leave a comment. It's, Simple. It's, you Sometimes don't have to. They don't know how to operate their social medias. Maybe they need to be. Mm -hmm. Yes, they need that. to. They need to put them down and sit them and say these are words you <laughs> should not bad. put down. You, should, you don't just take your phone and start writing something that is not relevant. Mm -hmm. But yes, that's what we saw on social media. There's a lot of that going on around the world, around us right now in Nigeria. Some people politicize issues that don't need to be politicized. We're talking about the loss of human life. It doesn't really matter whether you are a member of the ruling party, opposition party, or one of the 60 something other political parties in this country. The death of one person should anger you and make you realize that it can touch anybody. Yes. This is not about rich or poor. This isn't about tribe or religion. This insecurity literally can touch anybody. So do not mock people. Um, if you have nothing nice to say, our parents always told us don't say anything mm-hmm. at all. We're going to take a short break. It's 16 minutes past 4 p.m. When we come back, we'll introduce our topic. In the meantime, you can join us on social media. Find us on Twitter at Fresh FM Ibadan. When I come back, I'll introduce the studio lines and you get to know what we're discussing for the rest of the show. Don't go anywhere, don't touch that dial. This is Fresh 105.9 FM. Fresh 105.9 FM. Invigorating. Chasing the day with deadlines hot on your heels, heated conversations while still trying to keep your cool. You've got a lot on your shoulders, and the heat's getting real. But don't sweat just yet. It's all cool. When cooling down is easy with Sprite, this easy, hitting the reset button is a breeze. Heat happens. Stay cool with an ice cold, refreshing Sprite. My whole family is proud of the engineer I have become. I owe this success to my mother and a lot of other people, but also to football and the great build as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back. And those unexpected victories that taught me to never give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports because the greats they learn in sports, they keep for life. Milo, energy to go further up! ẹ ǹlẹ́ o alábàágbé mi mo ní kí n wá bẹ̀yìn wò ni ìyá Abíọ́lá aláfíà la wà ẹ ṣeun ẹ mo kọ yín kọ wọ́n wà ẹ̀yin náà ńkọ́. kódà ìyá ìyá mi lábúlé gan wà lálàáfíà ìyá Abíọ́lá ṣé kò sí. ẹ mẹ́wòó ìtasọ́sọ́ jọ̀lọ́ fún yóò jẹ́ rí mú mi o bí mo bá ní wá fọwọ́ ara mi tún ara mi ṣe. ẹ wọlé wá jẹun jàre. àgbẹ̀ <laughs> ìyẹ̀fun ìsẹ̀bẹ̀ ọ̀ngá jọ̀lọ́ọ̀fù tuntun dé o ohun ìsẹ̀bẹ̀ tó ń fúnrẹ́sì jọ̀lọ́ọ̀fù yín lójúlówó adùn àti ìtasọ́sọ́ jọ̀lọ́ọ̀fù tí ò ṣeé kọ̀ sílẹ̀. ọ̀ngá Mama's helping hand. Look, there's no easier way to say this. Slow internet is bad for business. So, if you want what's best, get the Airtel Smartbox outdoor unit for SMEs. Indeed, do business at internet speed of up to 200 megabytes per second with the Airtel Smartbox outdoor unit for SME and enjoy instant access to other amazing offers. Dial 1010 toll free or send an email to airtelbusiness at ng.airtel.com to get started. Airtel the smartphone network. At Jumia, we know tech is a part of your everyday. It's how you connect, transact, and get things done. It's always been a part of your lives and ours, making us all better. Which is why it's so exciting to note that the tech sale of the year is back. Jumia Tech Week sale offers you phones, laptops, gadgets, and electronics at lower prices from the 21st of March to the 3rd of April. Don't miss it. Jumia, your everyday delivered. For those wondering if the new Schweppes Zobo tastes as good as they say it does, experience tells us. Try it. Find out for yourself. Introducing new Schweppes Zobo, made with over 200 years of experience. time, table time. 哦， ga o ò lè ṣàì má fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárọ ọmọ mi ni ṣé o rántí wípé gbogbo ara ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tributan lára ọmọ mi ti ń jọlọ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísun taboru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tributan fún mi. apilẹ̀ṣẹ̀ baby tributan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọlọ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísun látàrí lílo ìlédìí tàbóoru lo baby tributan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọlọ baby tribota ní èròjà clotrimazole àti istamol nínú rẹ̀ ẹ dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí tribota ní gbogbo ìgbà tribotan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Only one, only one that you'll ever love. Spiroch V. You're my baby, you're my sugar. I don't quaff, I don't hide, I don't shy, yo. And I don't burn the last claro. in I get for my now, yo. Don't talk, I'm not done, I get part two. And for this part, I stand by you. Other girls sit on balu, but joy way. This night you are looking nice. I like food and you are looking rice. I lick you, you are like chicken spice. Tonight, tonight, na night. This night you are looking nice. I like food and you are looking rice. I lick you, you are like chicken spice. Tonight, tonight, I'm the only one, only one that you. chop, I get banku. But drive away. I talk one, you talk ten, you don't kaku. Your leg walk, it pass anku. I speak from the right angle. But drive away. This night, you're looking nice. I like food and you're looking rice. I lick you, you're like chicken spice. Tonight, tonight, night this night, you're looking nice. I like food and you're looking right. I lick you, yeah, like chicken spice. Tonight, tonight, I'm the only one, only one that you ever. Twenty-four on the clock and Fresh 105.9 FM. You just listened to Peruzzi, and that one's called Only One. Yeah, I'm giving Rolake on the road show, and on Tuesdays between 4 and 4.45 p.m., we do something we like to call Matters Arising. I've got my girls in the building. It's Girl Chat Tuesday. Dolakwa's here, Mary Gift's here, Shola Filani's here, and I also have Olamide. And I'm Rolake, and together we're going to be discussing on the show today. So last week we spoke about friends falling in love with the same guy and one having to back down for the other one. On the show today, though, that's not what we are talking about. <laughs> We're going to be talking about again, couples is about a couple and what they are going through in their relationship. But I want to ask a question before I dive into this particular story because I can't even call the people in this story a couple yet. As ladies, how long is too long before a man lets you know what his clear intentions are? So you start talking to a guy, um, you like him, he likes you, he's doing the call you in the morning, call you in the evening, send you messages during the day. Have you eaten <laughs> in the Niger way? Mm-hmm. How long is too long for him to make his intentions clear? How long are you willing to be at that talking stage? Is two months okay for a talking stage before you put a definition to your relationship? Is three months? Is one month? How long is too long? Mine. Before you start thinking this one is wasting my time. Ah. Because it's not defined what you guys are doing. How long is too long? Okay. Mm. Who wants to go first? <laughs> Oh, see, they are no, ah, I'm trying to, <laughs> no, no, I think, to wrap okay, my brain around. In this place, I must confess, I'm, I'm a bit of an outlier. Okay. I don't see relationships in the traditional sense of oh, guy meets girl and then we're dating. Mm. I'd rather com- prefer to com- approach relationship from the perspective of, of friendship. Let's be friends first so now, if you ask me how long, I might not be able to give you a perfect answer, but as long as it takes us to be friends, I think I want to be in a relationship with my friend rather than someone who just feels, oh, I like Mary Gift because she's an on air person. I like Mary Gift because of what she does. No, there there is the Mary gift that is not on air. Do you like that Mary gift? So I want us to be friends first. So if it takes six years, five ah, years, okay. six months, nah, nah, this one is not. I, I, didn't say. I said if. I said if. I said if. If. Uh-huh. If. But but but but but then sincerely also I think six months might not be is like the least I can go six months. Okay. Yeah. So six months. Ideally. Okay. Ideally six months. Uh-huh. That's Mary gift. She says six months is after six months you'll start to wonder. Mm, Mm. Is it, you know, are you wasting my time or should we just keep being friends? They're like, well, how long is too long? Uh, okay. I'm going to say, uh, well, three months is fine for me because I'm this kind of person that can we know what we are doing? <laughs> yeah. I don't like. <laughs> no, don't I don't like to waste time. waste time. I don't like to waste uh. time. So if it's getting too long, <sighs> I'll ask you, sorry, please, what's this and where is it leading to? So we cannot, if we are going to be friends, let let me know that we are staying as friends and there's going to be something more. I want to know too. Nice. Okay, so three nice. months. I Shola Filani. The longer we get, I get tired. <laughs> yes. Ah, so how long ah. is so too how long? long? I, I think I'll go with um Dolapo. Three okay. months is okay for me because if you're calling me morning, afternoon, night, mm. I will oh. get ah. and you, you know, get attached. I'll get attached to you, and, and you want you know, know, I want more. mm. And see, I want my relationship to, to be defined automatically let me know what I'm doing. I can't waste my time. I'm a lady. Hey, Other guys are there. let me give room. <laughs> shall I? <laughs> there's my, there's plenty fish in that's the sea. That's the simple truth, mm? though. I'll okay. That's the simple Alam, there's that ten months I saw. Why are you giving me ten fingers? No. Okay, how, many, how long is two months? Ah, the thing is, ah, we'll be friends first. Yes, I mm. love being friends with See? person yeah, I want to. It's very, very um. important. When you come to me, walk up to me, and say you want to date me, just like that, ah, they turn off for me you are ah, it's a turn off. Now those so, ones that will tell you after talking to you for one day, I love you. Are ah, ah, you okay? Ah, husband, I then no, you love me like, anyway. Are you okay? I'll feel eh? irritated. Come on. So don't come with that. I want to come and date you first. Let's be friends. Let's know like. Let me know your do's and don'ts. Let me know how we can roll together. If we're gonna gel, I will know. If we're not gonna gel, we make we part ways. But how long? Hmm? hmm? Two months. <laughs> most <laughs> wait two months at most then at least one month. Okay. So that's, that's to be honest, I think I'm more inclined to be somewhere between Olamide, Dolapo, and Shola. but that may give three, six years. No, no, no, no, no. Six no, no. years to six months. No, no, no. I, I, six years for friendship. But okay. for me, the least I can do, in all sincerity, because of my months. kind of person. Yeah. You know, we need to put in personal, um, what do you call it? Personal character traits. That's true. I'm not a call me every day kind of person. It irritates me. Me too. You can call me twice a week, which is fine. Ooh. So if I say at least six months and you're calling me <sighs> twice a week, it's okay. It's okay because you're not yeah, talking because I'm not talking ah, every day. So, but they are doing, remember that they are doing, <laughs> no, remember that day they are doing every every day are for you sure, Mary Gibbs? No, because if I if you are just are you sure? I, one house, if I just start talking, if you just start talking uh -uh. to uh-uh. me and you are pursuing me, even if I say let's be friends first, I expect you to be chasing me. Mm-hmm. You're calling me twice a mm-hmm. week. Oh, you're not serious. You're not serious. Not as far as I'm concerned, no, you're not serious. Yes, that's why I said I Call think I'm the weirdo. Uh, uh, let me reserve the right to miss Yes, that's why I said I think I'm the weirdo <laughs> because I actually get it. I actually get tired. No, do you hear what I said now? Call me every day, but let me reserve the right to miss your call mm-hmm. and ah. ignore your call. Yes, I want to know you are <laughs> calling me and you're chasing me. You know, you know, and so so the logic here, the mathematics here is he he calls them every every day for three months. Mm. He calls maybe twice a day for six months. So we are still, are still talking the about months the same. Yeah. Ah, so, so, everybody agrees same. with um, that book. Treat her like um, treat her like a lady. What's that Steve Harvey book again? Think, like a man, act like a lady. Ah, ninety days. That's three ah, months now. Ninety days. Anything more than ninety days, my ladies say you're wasting mm. our time. You are wasting our time. Mm. So that's the story that we're actually discussing today. It's a girlfriend of mine actually, and some guy has been on her case a lot recently and as it is, when a new guy is in the, in the in the picture, we the in-laws we want to know how far with yeah. our new in-law, what's going on, oh, are we there yet, what's really going. But it's like this person has not declared. Mm. We are at the three three month three month mark now. Mm -hmm. Me, because so she's asking us girls, what do we think? Me, I'm saying this person is wasting our time. Yes. Cut him off. If after three months of calling us all the time, you've hey. come to see us, nothing has happened, nothing intimate or physical, but we are talking heavy. We're vibing heavy. We've had all those conversations and you're still not saying anything. This guy's wasting my time. Mm. That's what I would say. Same here. If that was your girlfriend, would you tell her just keep watching? Mm. Wait. If it were me, I, I, I still think three months is still early. No, we're not saying. yeah, for if she were my girlfriend, to him, we're just saying he's not the one yet. Yeah, so perhaps you can talk to other people too. Mm-hmm, what if it's just someone? You know, there are people like that that actually know what they want, but they they they, they, they need something to actually push what them. what like that don't waste our time while you're wondering what that thing is. Himself. Does he need someone to push him? I love you. Olamide is out for me today. If that lady is my girlfriend. Okay, I read a story recently, and this guy actually liked the girl. They've been talking. They actually work in, in. They work in the same place. They've been talking and all. But the guy is scared of commitment. Mm it's not like he does not like the girl. Mm. He likes the girl, but he's, he's, he's, scared of if I ask her out, will I lose my friendship with Wait, her? Who? with the girl. The guy is, is a I child. I don't like, that is coward. It's coward. That. that is it. But immature however, because if you like a uh-huh. friendship uh, is your relationship is still a friendship. Mm -hmm. Nothing. I know that people change in relationships and sometimes it ruins friendships. But if he wants it, he'll go for it. Mm -hmm. All that one of mm-hmm. really ruin, he doesn't really no. like. Mm -hmm. If he mm-hmm. likes her enough, he won't be thinking that uh, much. Uh, no, I'm, I'm so sorry. I know this is a bit of a deviation, but I'm, um, you just sparked my curiosity. Why is it that people change in relationships? Hmm. Just one, just one. I'm sorry. In my, I, I, in my opinion, because I always say human beings were dynamic. In fact, mm. I'm going to read a poem that I think explains most human beings, Thank but people don't understand that they are probably like that. Mm. Um, I'm trying to load it up right now. And this poem basically touches on how we are dynamic as people. Mm. And it go is by somebody called Kilroy J. Oldster. And it says, I am, met- I am a metaphysical being mystical and emotional, skeptical and cynical, happy and boisterous, loud and bawdy, quiet and melancholy, tender mm. and cruel, full of mirth and despair. Inherent inconsistencies mark me wow. as part of nature, which is neither cruel nor fair or hmm. reliable or predictable. Wow. And that is that's the average heavy. human being. Yeah, that's heavy. So, why do people change? I don't know if it's so much that they change, or they just reveal the other parts of yes. themselves. Or they evolve. Or they evolve as well. Because, I mean, the Rolake you met two years ago is not the same Rolake that's in front of yeah. you today. The Rolake that some people met 10 years ago is not definitely not the same Rolake that you're looking at today. So yeah. I've definitely evolved. And if I was in a relationship and I'm evolving and the partner I'm with isn't, clearly there's going to be a problem. Yeah. He might think I've changed, but have I really? Hmm. I've evolved, right? Yeah. And in some instances, I could only show one side of myself in the beginning, yeah. perhaps because I wasn't comfortable, perhaps because I was scared of losing the person for many reasons. Mm. And hmm. then once I'm fully in the relationship, I feel like I can reveal all the different parts of me, mm. which that person might not necessarily like, wow. which might seem as though I pretended in the beginning. But no, I was showing this side. And now that I'm in the relationship, I want to show you this yeah, side. And he might not like that other side as much, right? Mm -hmm. So if you put this on a tape, I promise you, I'm buying 50 tapes. This is <laughs> amazing. What you just said. so I think somebody once told me, a really good guy friend of mine, a former colleague self, but not here, but in the industry, and he said to me that no one person can be everything you need every single time. So just think about that when you're married. There are going to be times that even the person that you love, you got married to, cannot satisfy every single need every yes. single time, hmm. you know, because they're human, right? Yeah. But that's why you choose to love that person. It's a commitment, um, it's intentional. So when you don't love them, when you don't like them as much, you still love them you know, I can love you and not really like you right now. <laughs> Hmm. You know, right? So okay, so that's what I, I think. I'm coming for <laughs> therapy session. <laughs> yes, you're gonna pay. It's free consultation. No, no, you I'm coming for therapy. So session. I think so. I don't think people necessarily change. I think you know we're human Just beings. Yeah. Zero eight zero thirty two thirty two ten five nine zero eight zero double seven double seven ten fifty nine. 1059 Those are the numbers to dial if you'd like to join the conversation. And the question today is, how long is too long as far as talking stage goes? <laughs> Some of my ladies say three months some of them said one month minimum, maximum three months. Some people have said two calls a week for six months. But they're also open to waiting for as long as six years to build that friendship and relationship. Let's take our first call. Hello, good evening. Good evening, how are you? I'm very well, thank you. How are you? I'm fine. What's your name and where are you calling from? Anonymous, please. Ah, Mr. Anonymous, gang, gang, gang. Welcome on the show. So, Mr. Yeah. Anonymous, as far as talking yeah. stage is concerned, how long is too long? Uh, six months is too long. Six months is too long. So how how long is reasonable for you? Uh, three months is two three months is better. Okay, two three months. You are content with that? Uh, you see, the reason is that uh, when you start when you start friendship, hmm. and uh, it takes you a month or two to study the person, hmm. even if he's hiding certain things. Hmm are certain things a guy would do to test or confirm whether she's hiding. And uh, even calling her every time. Some ladies love calling them every time mm. to show passion that you are really interested, especially if it's a distant relationship. Because if you don't call, she might think maybe you you're cheating serious. on her. Yeah, that you're not serious. And two, some ladies, even a month they will start misbehaving. The most important thing is if you are dating a lady, a young lady, and uh, maybe after two months, you approach her for sex and she really give up, definitely you know she's a cheap girl, no matter what. You're supposed to take her time and study the guy very well. Is that what the guy wants, or there are certain things he loves about the lady? But the moment you allow relationship to stay three, four, five, five months, many things will come in. And with that, you lose the relationship. Okay. Lady might be sincere. Hmm. She might be sincere with you. But too much uh, month relationship, it can fail. Okay. It's better three months you come out and tell each other. Okay. This is where I'm heading to. Thank you very much, Mr. Anonymous. We appreciate you and your contribution. So that's from your personal experience, yeah, of course, yeah. because yeah. we know people that have met each other, had intimate relations on the that's same night they met each other, ended up getting married, married yes. having kids. So you might think that a and lady her, that and. Uh, happy. Happily, married, married, decades later. <laughs> that might not be the norm, but don't let's also assume that the norm is any lady that is willing to give it up quickly is cheap. No. That would be, no, no. you know, a backward way mm. of thinking, in my yeah. opinion. Hello, good evening. Hi, good evening. Hi, what's your name and where are you calling from? I can hear you. Good yeah, evening. Good yeah, good evening, my general. Good evening, ladies. Good evening. Yeah. <laughs> Welcome. Yeah, is nice, from to, Akimori. nice to have you on the show, Faith from Akimori. Let's have your contribution. Uh, yeah, yeah, totally. Both of you, you are you are correct. What the last caller said is right. What you said, you know, it just depends. It depends on your intention. That's just it. So, uh, quickly to the question of the day. Well, this thing happened to me. I think I've talked about it on one of your shows. I was dating a lady that time. Mm. I could not speak up. She was even expecting me that, please, ah, if you calling me regularly, what's your intention? You don't speak out. I do know that uh, another person <laughs> is doing the same thing I'm doing, and that person was so smarter than me. Mm. So, what's the relationship that will last for six, seven years, and you won't Pick out what you really want from Garden. Mm. and you see so wọ́n ní tí ẹ̀ bá pẹ́ lórí èkínní eh, ìsìnkìsì máa ń bá yàn bẹ́ẹ̀ you know <laughs> when you are too long in the toilet mm. eh, you know different flights dey calling in. indeed. so you don't just have to delay your things once you have studied that person for one or two months let the person know your intention don't let any <laughs> other thing set in You said that you now You said that, ah, I had in mind, I wanted to marry you. But why you not speak out? You are too long to speak out to let your intention not to be gay. So to me, too long is like a six to a year. But the short one for me, I would say like two months or three months is okay. Thank you. Thank you for calling.

back. It's 4.42 on the clock and Fresh 105.9 FM. You're hanging with Rolake on the Road Show. And on today's Girl Chat, we're talking about how long is too long as far as talking stage goes. So, a very wise man was just, you know, telling me <laughs> about how sometimes you're there toasting the babe, taking your time, waiting. Instead of you to declare your intentions while you're dilly dallying, some other person is going to slide in there and help you service that babe. Mm. So if you are hmm. sure this is the girl that you like, declare your intentions yeah. as soon as you think it's fit for you to declare it because don't assume you're the only person she's talking to and mm. as a mm. babe as well don't assume you're the only babe he's, he's talking to because yeah. he might be talking yeah. to other girls as well exactly. so i have a very someone very close to me that this happened to <laughs> about six or so years ago um, he, he was seeing this girl. They were even actually really seeing each other. Things were happening between them intimately mm. and the likes, right? So after about three months or so, he spent the night at hers and he's been spending the night. So he has a few things a shirt here, a pair of pants here, that kind mm-hmm. of mm. thing at this girl's place. So he spent the night this particular day and he was up the next morning getting ready to go to work. And the girl decided to ask that question So, what, what are, are we? we? What is this? And he laughed a bit and said, <laughs> You know, the way men can awkwardly laugh sometimes. <laughs> <laughs> what are we? And he said to me, he was actually planning to come back and talk to her about it after work. Wow. She asked him as he was getting dressed. So there was no time to have this full conversation. Okay. And he just laughed and thought, <laughs> What are we? and went off to work. While he was at work, guess what? She turned up in her car. That one t shirt here, one pair of pants here, and she brought everything to the front of his office with petrol and set his clothes on ah, ah. fire. Uh, oh that was her way of saying, You think I'm be wasting my time? <laughs> you slept here yesterday. I'm asking you, What are we? You're, te- you're laughing, Abby. You're laughing. It's funny wow. to you. She brought his ah. clothes and burnt it. That was her way of letting him know that you wasted my time. I feel hurt. But he said, he really was planning to come back. But after she did that, she showed him that this was yeah. a cycle. Yeah. I better uh-huh. stay clear of this one. Yes. Yeah. Ah, so we're out of time, ladies. We've got mm. one minute left. So the consensus is Bye. Bye. So you see what? Even if someone <laughs> walk up to her and uh-uh. tell her. Olamide, thank you, oh, Jerry. Oh, oh, you see what these these that other three they say bye. They don't even want to share any consensus. <laughs> No, no, no. I think Please. in summary, all the ladies have said three months is about fair for yeah. you to get to know a person, and by the three month mark, you should be asking. Yes. You know what? Should we should we be committed? Let's make this exclusive. Do you want to be my girl? Are you my man? Mm. At the mm. three at the three month mark. My name's Rolake Bello Derinde. You heard from Dolakwa, Mary Gift, Shola, and Olamide. And this is Fresh 105.9 FM. Don't go anywhere, don't touch that dial. Vance, mix a little me with that drink inside the glass. If she touches my shoulder while we talk, I got a chance. If I draw wood, call it another olive You know what they say about the devil and idle hands. So I got my palm on the small of her back while we dance. Daniel's your mind state, I'm just being frank. Bet it all on myself, and I've been on a bender. Seen a comic strip, but I can be your revenge. Hi, I'm Ozzy Oma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Fresh. Look what I brought for you. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Alright, a very beautiful afternoon to everyone under the sound of my voice. A beautiful time again it is to celebrate uh, the ever dynamic, uh, super interested, and highly controversial world of sport. I hope your day is going on smoothly. We are here to further freshen up your day with the latest and the biggest stories making the rounds in the world of sport. Fresh Sport is the program. Second half of this beautiful day, the radio station is Fresh FM 105. 95.9, the fastest growing media brand in southwest Nigeria. The voice behind the microphone is the voice of your Radio G. My name is Bola Hon Olalere the Odogu of all sport OAPs in Nigeria All right, the Moshid Abela Stadium in Abuja will come alive in the next one hour or few minutes. Uh, Nigeria Super Eagles, uh, three-time African champions, uh, with three tackles. with the Black Stars of Ghana right there in Abuja. Ladies and gentlemen, let me confirm to you a three time African champion Super Eagles of Nigeria will trade tackles with their rivals, neighbors, and opponents. That's talking about the four time African champions Black Stars of Ghana for the second leg of the Make or Mark FIFA World Cup playoff. Both national teams are set for a fierce battle. Ladies and gentlemen, this is beyond a Love Derby. World Cup ticket is at stake. Bragging rights also at stake. Nigerians, both home and abroad, demand a lot from the Super Eagles for Austin Zerezo Owen Iguavoid, the interim coach of the Super Eagles of Nigeria. Today, 29th of March, represents a turning point. Don't forget, Austin Iguavoid was part of the Super Eagles team that played at the US 94 World Cup. That's talking about the first ever World Cup appearance for Nigeria. Ladies and gentlemen, if at the end of the game tonight, also Zerezo, Owen, Iguavoin lead the Super Eagles to pick up the World Cup ticket, Iguavoin will become only the third indigenous coach after uh, the late uh, Shuaibu Amadu alongside uh, late Stephen Keshi to have qualified the team for the biggest tournament in world football. Assistant coach of the Super Eagles of Nigeria is in the news uh, this morning. Ladies and gentlemen, that's talking about uh, Emmanuel Munike. He has maintained the fact that Super Eagles of Nigeria must stay focused and, of course, must also work really hard to overcome the Ghanaians. Ladies and gentlemen, very quick, let's take a listen to the voice of Emmanuel Munike. That's talking about assistant coach to the Super Eagles of Nigeria, charging the boys, advising them to stay focused and, of course, work really hard to overcome the Black Stars of Ghana. want to qualify. That is fact. Uh, but the whole thing remains also, you know, you have to trade with caution. Uh, the Ghanaian team, they are not pushover. Uh, basically, people are looking at the Ghanaian team, what they did in the last AFCON in Cameroon, uh, the way they went out at the group stage. But each game is totally different. Each football is totally different. And uh, what matters now is that uh, we have gone to Ghana to play the first leg, and uh, we have been able, you know, uh, to to manage the game and achieve our desire in this type of game that is two-legged game. if you cannot win, make sure you don't lose, and which we did it perfectly, and now we are playing in Nigeria. Uh, we have to go back also, to, you know, to check ourselves. We have to review ourselves. We have to look at our weakness. We have to look at our strength. We have to look at the opponent's strength. We have to look at their weakness, and then we walk towards to that direction. Uh, for we all, body players, the coaches, uh, to be on the same, you know, direction, to be on the same page, and for us to be able to achieve the objective, which is qualifying. The main objective for the Super Eagles of Nigeria is to qualify for the FIFA World Cup set to go down in Qatar. There you listen to the voice of Amunike, assistant coach of the Super Eagles of Nigeria, advising the Super Eagles to have cohesion in attack and defense. The strikers, Nigerians, are banking on to fire the ghost in the net of the Black Stars of Ghana. are uh, in, uh, on the show uh, this afternoon, that's talking about Victor Osimi alongside Odion Judigalo. According to these guys, Nigeria versus Ghana will be tough, and of course, it will be difficult. But the Super Eagles will qualify at the expense of the Black Stars of Ghana. Let's take a listen to the voice of Napoli striker that's talking about Victor Simi alongside Al Hilal striker. I'm talking about Odion Judigalo speaking ahead of this game set to go down 6 o'clock on the PM side tonight, right there in Abuja. just me, I think uh, the whole team. And uh, we are really looking forward to to this game coming up on Tuesday. Of course, like we like we like I always say, it won't be easy. No game is really easy in Africa because it's really very physical. Of course, uh, to be able to get the World Cup ticket will mean a lot to this team. I try to talk to the younger guys that have not been there before. That this is an opportunity for us to go to Qatar 2022 because you will know how it feels now is after your football career, you will understand what it means to play in the World Cup, you know. So, like I said, I've been there before. I know what it is and I'm looking forward by God's grace to go to another one again. I think we're going to be playing uh, uh, with our 12, 12 uh, man, 12 men on pitch. That's our, our, our fans, and uh, of course uh, with the way that we support us and everything like that. I think we we have a chance of, of getting this World Cup uh, ticket. But it will be easy. We have to give respect to the to the Ghanaian team also. They have some great quality players also. But I think we are ready. We have good quality players, individual talent that can actually win games for us, and we have a very good squad got depth on the bench also. We have quality players that can come in and, and, and, and, get the job done for us. And uh, we are really looking forward to, forward to this game as a group. home advantage for us, but we're not going to go to sleep because it's going to be a difficult game. It's going to be a tough game. Ghana, they are going to come out all out here because they have nothing to lose now than to come out because we are playing home. So we just have to give our best 110% in the game on Tuesday, take our chances, fight from the start to finish till the final whistle. I know by God's grace we're going to come out victorious, but we have to work hard. It's going to be a tough one, but we're going to it's going to be a tough one, but of course, uh, we just have to work hard. The voice of Odion Judy Gala uh, alongside uh, see Tosimi. Don't forget, uh, in this particular kind of encounter, uh, taking an early lead uh, should be the number one priority for the Super Eagles of Nigeria. If the Ghanaians get to score first, uh, my brother, there is problem. If the Black Stars of Ghana gets to score first uh, before the Super Eagles right there in Abuja tonight, uh, there is trouble. The away goal rule that was abolished in Europe still applies to FIFA competition. It will be decided if the score line ended in a score draw, maybe 1 1 or 2 2. A score draw is not good enough for the Super Eagles of Nigeria. From a Nigerian striker that's talking about one Kokanu, popularly called Papilo, has advised the boys to score early goals and try to dominate the game against the Black Stars of Ghana. They want to try us. outside watching, uh, which means uh, we go out, all out and uh, get the results, try to score um, early goals and settle the game, dominate, and then win. But it's not going to be easy. The way I'm talking, uh, talking <laughs> the way I'm talking, but all the same, um, that is my own. Uh, say that I want the team to start early and score and make sure that they finish up the game before uh, the 90 minutes. The voice of one Kanu advising the boys uh, to score early goals against uh, the Black Stars of Ghana. And of course, uh, they just have to do that very quick. The stage is set. All eyes will be on the MKO Abiola National Stadium located in Abuja. Millions of television viewers around the globe are waiting to hear the Super Eagles to victory. According to what we are hearing, President Muhammadu Buhari will be present at the stadium. Ladies and gentlemen, whatever happens tonight inside the MK Abiola Stadium. A winner must emerge, considering the capacity crowd home advantage may be Nigeria's factor. Uh, of course, it may be on the favor of the Super Eagles. 6 p.m. is the kickoff time, and of course, we just have to wish the Super Eagles of Nigeria all the best of luck. Hopefully, at the end of the 90 minutes, Nigeria will see the ticket to play in Qatar. God bless the Super Eagles of Nigeria. God bless Nigeria. According to what we are hearing, let me confirm to you the likes of Super Eagles. Bruce Ekong, Leon Balogun, not forgetting Kevin Ugelome Basi, Frank, Frank uh, uh Oyeka, alongside uh, Ogeneka Retibo, Joseph Ayodele Aribo, Emmanuel Dennis, Ademola Lukman, alongside uh, Victor Osime is the possible lineup according to what we are getting from feelers. Ladies and gentlemen, let's go to the other side. Let's play some So When we come back, we'll talk about other games set to go down today as far as the World Cup qualification is concerned. Experience tells us. Change is inevitable. Schweppes, made with over 200 years of experience. My whole family is proud of the engineer I have become. I owe this success to my mother and a lot of other people, but also to football and the great build as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back. And those unexpected victories that taught me to never give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports because the grits they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo! mo ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mò ń wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára sì tún wòye sí pé kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀wò pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera oògùn adènà ìlóyún gígún ẹni lábẹ́rẹ́ tí mo ti túbọ̀ ní mo sì ti ní ààyè fún àkókò mi. fún àlàyé sí sí lórí àdálù abẹ́rẹ́ adènà oyún àti àwọn ìlànà ìfètòsọ́mọ bíbí mìíràn ẹ pè three two one lọ́fẹ̀ẹ́ lórí ojúpo ìpè airtel yín nìkan tàbí kí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera ìjọba àpapọ̀. Alright, welcome back. Talking about other games uh, as far as the World Cup qualification is concerned, Algeria will take on Cameroon, Tunisia will take on Mali, Morocco up against DR Congo, and the Pharaohs of Egypt have a one year sled advantage over the Teranga Lions of Senegal. Both countries will go to war in Dakar for a place in the World Cup. World Cup qualification from other region will see Poland takes on Sweden. The winner of this tie will join the rest of the European countries in Qatar. Portugal will take on North Macedonia. Chelsea owner Roman Abramovich has traveled to Turkey for peace negotiation between Russia and Ukraine. According to pictures circulating social media, Abramovich was seen talking to Turkish president that's talking about Recep Tayyip Dojan, According to reports, Barcelona have agreed deal to sign Chelsea defender Christian Eriksen Andres Christensen, beg your pardon. I said Christian Eriksen. Of course, it is Christensen of Chelsea, and of course, AC Milan midfielder Frank Casey on free transfer when their contract expires in June. According to Laporta, president for FC Barcelona, they've signed two players, but of course, they will not name them. But reports suggest these two players are Christensen of Chelsea alongside Frank Casey of AC Milan. Time to leave the studio. Kenny Ogumilo tomorrow. We'll be here tomorrow morning, 8 o'clock. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. My name is Bola Hon Olalere. Femi Alabi has been the studio manager till I come your way again. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan Kini Fresh FM nìbàdàn la wà. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ thirty twenty. mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta thirty twenty. ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa ye ye. thirty twenty. ló tún ń dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch pouch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí i. Use your phone again. Do you know what time it is? Ewo! Yup, you snooze, you lose. Because the tech sale of the year is back. Junior Tech Week sale offers you phones, laptops, gadgets, and electronics at lower prices from the 21st of March to the 3rd of April. Don't snooze on this one. Jumia, your everyday delivered. That's why I lose my love my daughter, ìfọyín oral care dàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín ó eyín lágbára ó ń ìjà pẹ̀lú kòkòrò jẹyínjẹyín ó ń mẹyín ẹni funfun pin pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dípẹ̀tà ìfọyín oral That's why I use my oral care block. You my daughter ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mò ń wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára sì tún wòye sí pé kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀wò pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera oògùn adènà ìlóyún gígún ẹni lábẹ́rẹ́ tí rómi lágbára wàyí o mo ti túbọ̀ ní àjálù abẹ́rẹ́ adènà oyún àti àwọn ìlànà ìfètòsọ́mọ bíbí mìíràn ẹ pé three two one lọ́fẹ̀ẹ́ lórí ojúpo ìpè airtel yín nìkan tàbí kí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera ìjọba àpapọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. gbogbo yìí lẹ máa bímọ yẹ agbóhùn ìyá pẹ́ lọ́mọ ẹ̀ gbogbo yìí lẹ máa bí wẹ́rẹ́. lọ́jọ́ tọ́mọ tó ti kẹ́rù sọ́kọ̀ pohùn rẹ̀ ilé ayé tó bá ti dénú ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀. bóyún bá yọ lókèrè tó bá rojú kókó ìbùnú wọn mọ ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm kọ́. fm. àwa kọ́. mo ló ta sọ́sẹ̀ one oh fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹnìkan máa fi mí kọ́fà tó bá yá ẹ lè fi mí kọ́fà bí o ti ń bọ̀ tó ń láàgùn yọ̀bọ̀ wàá jẹ́wọ́ tó bá rí tọ́jọ̀ wàá jẹ́wọ́. wàá jẹ́wọ́ kí ni. tó bá rí tọ́tọ̀ máa jẹ́ o. tó bá rí tọ́tọ̀. ọ̀gá kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ ni kí ni. no be like that. no be like wetin. ọ̀gá kò rí bẹ́ẹ̀ lára. Ah, kò rí kò rí lára mi. kò rí bẹ́ẹ̀ lára. kò rí bẹ́ẹ̀ rárá ni wọ́n sọ kì í ṣe lára. mc rina kí ló ń jẹ tí kùn rẹ rí báyìí. Ah, ah. ọmọ bàjẹ́ o. ebe iná lè wá lọ́wọ́ ẹgbẹ́ ìgbẹ́ òde ó ní àwọn ibi gbadi ẹ̀sọ́ lódù rẹ̀. mi ìsọpọ̀ dàbí gba pito. ẹ bá ò lẹ lórí ọ̀gá ọ̀gá ọ̀gá ìtẹ̀lẹ̀ tí baba fi lélẹ̀ òun ló ń tẹ̀lé. baba fi lélẹ̀. ìtẹ̀lẹ̀ wo ni. bẹ́ẹ̀ni ìtẹ̀lẹ̀ tí Jésù fi lélẹ̀ lẹ́yìn. <laughs> ìtẹ̀lẹ̀ we are saying the same thing. freeze náà ọyọkùn. freeze. freeze. prince na. adolas ọyọkùn. adola aa. Ah. n'o ti adolas ni ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ jíjẹ ni o. ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ jíjẹ. tí yóò bá jẹ ẹni ọlọ́ra Mm. bọ́ọ̀lù ti ní náà why not wà á ní ọ̀la ọ̀tọ̀mátìkà. ìdòwú lọ́kùtà fẹ́ fún ní kúbá yìí nísìnyí a fẹ́ transfer yìí kú fún ìdòwú. fún ìdòwú ó ti dà mc winner ò ṣekùn bí igba pito ikùn mc winner igba pito ni kì í ṣe pé ó ṣe bíi ó yàtọ̀ síra wọn. orísun fitọ́. orí. orísun fitọ́. orísun fitọ́ àbí ẹ̀gbọ́n fi tọ́. ọ̀tọ̀ ní kí nǹkan dàbí ó ti yẹ tó bá ní ó dàbí ó fi ń wé nìyẹn àmọ́ tó bá jẹ́ pé òun gangan ni. ẹ lámọ́lẹ̀ pé ìpìlẹ̀ bá a fi tó. ìpìlẹ̀ ẹ̀gbọ́n fi tọ́. ìpìlẹ̀ ìtẹ̀lẹ̀ ẹ̀gbọ́n fi tọ́. wà mí lọ ẹ̀yìn kan lọ́kọ̀ yìí wà mí lọ. mi gbọ́ dájú nǹkan. Ah, ah. ebi ń bẹ lápò rẹ mọ wà. yẹ́wò èmi ti mọ̀ mo ti mọ̀. ṣé ọ̀rí dájú lẹ́ẹ̀kan ni. kò yé mi kò yé mi. nígbà táwọn àlejò ń wọlé ọ̀lẹ́sìn kọ́ mọ̀ ojú. àbí wọ gangan ọ̀rí ọ̀wọ́jú rẹ ọ̀rí ọ̀fi ọjọ́ ẹ ló ń jẹ ní. Ah. <laughs> ayẹyẹyẹ omi mi da o. ọmọ bọ̀ wá. ń gbómi fọmọkọmọ gbómi fọmọkọmọ. fọmọkọmọkọmọ <laughs> kọ́ lọ gbómi wá fọmọkọmọkọmọ. irọ́ tíjà kan ní mo ń gbọmọ ẹ̀ wá sí skul láàyè primary so tó bá ti gbọmọ yẹn wá yóò gbélé àwọn ọmọ skul ni ọmọ bọmọ rẹ̀ ṣeré àbúrò gbèsàbí kan wà nù kíláàsì yẹn hmm, káfíwó kọ gbèsàbí káfíwó kọ bò ṣògo sẹbi kẹdàmọ ìrúwà. ààrẹ ìrúwà ni àbúrò gbé sàbí wà nù kíláàsì yẹn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún ọmọ tíjà ń sunkún ọmọ tíjà ń sunkún tíjà jáde lọ ní tiẹ̀ mo rò lọ sí bíá ọ̀dọ̀ headmistress àbọ̀dọ̀ headmaster ló sì lọ. àwọn kan wá ní ọmọ yẹn fẹ́ mú mi ni pé ẹ fún lómi ẹni tán ní kó lọ bomi wá fún ọmọ tíṣà ọ wá ń ṣe ti kọ ti kọ ah! inú ti bí àbúrò gbèsàbí. ó ní ràṣídá ràṣídá tó rí pọ́nmọ́ tó kún ni ẹ bomi fọmọkọmọ. so ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn ni tíṣà wọlé ká mọ́ lẹ́nu. No ìyẹn wá ní jẹ́ ní kí ló wí jàre Ah, tọ̀ ọlọ́run bá wa ṣe ọmọ nìní tún kún ọmọ tẹ́ ẹ gbé kalẹ̀ kí làtí dájú lọ bomi wá ló wá dogun ní wá ń lọ́ọ̀tì kọ́ ńbẹ̀ mo ní kó bomi fọmọkọ́mọ. ìyẹn ni pé òun ní kó bu omi fún ọmọ kọ́mọ ó mu kọ́mọ ó mu mi. ó pa ló jẹ. ó ìró jẹ. ọ̀dọ́ ọ̀dọ́ àfètè àfètè fèyí jí pè forí ahọ́n forí ahọ́n àtẹ̀yìn papọ̀ pé ni wọ́n á ní ẹ bomi fọmọ kọ́ mọ́ ẹ bu omi fún ọmọ kọ́ mọ́ ó mu kọ́ mọ́ ó mu kó mu tíṣà ní sọmọ tíṣà ní sọmọ tòun lọmọ kọ́ mọ́ onírọ̀ ohun tí mò ń tò yé mò ń pé kí Ràkídé ó bomi fọmọ kọ́ mọ́ wọ́n ní <sighs> mo gbọ́ nínú ìtàn pé nígbà tí ẹ wà ní kékeré ipò wọn máa rọ yín lógì ni ah, ah. pé tó bá tún rọ yín lógì ọ̀tún bá wẹ̀ tán fún yín wọn á kọ yín délé wọn á kàtẹ́ yín sókè báyìí bọ́ọ̀mù fẹ́ bí báwo lẹ ti sọ fáfíẹ̀ gan náà. ta ni. ẹ̀yin náà ni ẹ̀yin àti ayéfẹ́lẹ́ <laughs> wọn máa ń kọ yín délé pé hmm. ọmọ mi ọmọ mi ọmọ mi wọn máa ń dorí yín kodò báyìí báwo lẹ ti sọ fáfíẹ̀. àwa náà wàá gbọ́nú tán wọn ní nígbà tí wọ́n wà ní kékeré etí ni wọ́n ti máa ń rọ ògì sí ọ torí pé ẹnu rẹ sípa bó o lo ṣe survive náà. bóyá ká jọ sáàtì gọ́gù. lẹ́yìn dipọ̀ bí gúgúrú olóyin èmi ni wọ́n dorí ẹ̀ kodò tẹ́ fàṣẹ ẹ̀ sókè. ẹ wọ̀ dé yín kodò. ẹ pẹ̀lẹ́ bọ̀dá ẹ béèrè yàn. dúró náà ṣe ṣe ṣe ìṣàrò ló. ṣé ìṣàrò nìyẹn. Ha. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àpáyé. hr ni ẹ ó ti da. ó ti dáa ó gba lẹ́tà rẹ lọ́la mi bọ́ abdul karim akim karim akim karim. i know say na karim is. pé karim ni. ọ̀gá ọ̀gá ah, ọmọ yìí kẹrẹ tó máa wá dàgbà bíi láyìn àṣàmú wọ̀láì àti kẹrẹ ló máa ti ṣe bí ẹ̀hún ṣámúṣámú. mi gbọ́. ọmọ kékeré tó bá máa dàgbà bíi mm. láyìn àṣàmú àti ìkẹrẹ. Eh. ló máa ti ṣe mu ṣámúṣámú ọ̀n ló fọ gbogbo ẹ̀ ọ̀gá. Hmm. ọmọ tí ó bá jẹ́ àṣàmú kékeré ní o ti mọ ṣẹnu ṣámúṣámú so kí wàá ló sọ kí ni ìwọ sọ báyìí. nǹkan kan náà tí mo sọ náà. a sọ nǹkan kan náà. ìdè ah, as ah. ah, of HR eléyìí eh. náà o ti sọ̀rọ̀ ìgbà tó dára orí rẹ kodò. Eh, wọ́n dorí ìtìẹ náà kodò ṣé wọ́n dorí ìtìẹ kodò. ọ̀gá èmi ò mọ ìgbà tí kékeré tèmi o. wọ́n dorí ẹ̀ kodò wọ́n sàn mí ní àbárà láyé jáde kébẹ̀ náà làbí ò tí ì jẹun. kí ló dé. ìgbà tí wọ́n dójú ìgbà tí wọ́n fẹ́ kan ní sínú àǹtẹ̀rù. tí wọ́n fẹ́ dànù. mo ti tún wọ́n tó tún wọ́n káwọ́ gbéra nígbà tí wọ́n fẹ́ kan ní sínú àǹtẹ̀rù. gẹ́tọ̀ wọn ló tún yọ map of Nigeria yìí. <laughs> ká wá sọ tòótọ́ náà sí nepa ò múná wá rárá ni ò láyọ̀ nílé ìdú ò láyọ̀ nílé ìdú rí tán yà kú kọ́kọ́ báyìí sórí ẹ̀. <laughs> ayẹyẹyẹ ah, kò sáàṣẹ tó wọnú súdíò tẹ ẹ ní fi pa. kọ níbẹ̀ o. ah ti onílé ẹ kú bí àjàlá yẹn ká ìrọ̀nà ẹ lẹ́. àtàárọ̀ ń dá fún tòló àmọ́ rí báyọ̀ fálékè. alájà ìbí kọ́ ọlọ́jọ́ ìbí náà pé. mo ti ṣàdúrà fún ní adájí. o ṣàdúrà fún bẹ́ẹ̀ni àdúrà wo ló ṣe fún wọn. mo ní èmi ẹ̀ á ṣe ẹ̀kọ́ àìdúnláyọ̀ o mhm. ti ṣọdún yìí o máa ṣe èmi o ọdọọdún ni ṣáàkì máa ń rú ẹ̀wẹ́ o mm. ọdọọdún ni màrúwẹ́ máa ń dé sí ẹ̀pẹ́ o <laughs> èmi ẹ̀ tó ṣọdún yìí o máa ṣe èmi o mo ti ṣàdúrà fún. ojoojúmọ́ ni sápó ń rúwé ni wọ́n sọ. ọ̀gá wasan de sẹ́tì ọ̀gá. ọdọọdún ni sápó ń rúwé. ọdọọdún ni ṣáàkì máa ń rú ẹ̀wẹ́. ṣáàkì èwo. bẹ́ẹ̀ni ọdọọdún ni màrúwẹ́ máa ń dé sí ẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni o ti sọ́dún yẹn o ma ṣe eh, ẹ̀mí tán ya tọmọ tẹ àlàáfíà ikú balẹ̀ ọ̀rọ̀ ẹ̀ra. amina yarabi. Ah. bẹ́ẹ̀ ni ọ̀gá mo ti ṣe àdúrà fún un tìmùtìmù ni mo fi ṣe àdúrà fún un. tìmùtìmù ẹ bẹ́ẹ̀ ni tabajọ tìmùtìmù ni mo fi ṣe àdúrà fún un. lọ́pàá mú ẹ fi nàró tó báyìí. Hmm. Hmm. alájà ibi yọ èmi rẹ àṣẹkwà ẹ o alájà ibi yọ èmi rẹ àṣẹkwà ẹ o ọ̀la ìgbà tí mo kọrin fún wa ọ̀rìn pọ́ùn báyìí tí mo ti ṣàdúrà fún inú ọtí ọtí wa ní ọ ní àsìkò yẹn ní imú mi ṣẹ̀ṣẹ̀ gùn ọ wa ní kí n send account number. ta ni. bá a palẹ̀kẹ̀. báyọ̀ fọlá owó. a ṣàbọ̀ tí ní kí n send account number. lójú oorun àbí lójú ayé. ṣàbọ̀ jẹ́ ni mo ti sọ yìí. gbogbo tó wà lọ́wọ́ ẹbí rubicon ni ọmọ ṣe kiri lẹ̀. ètí ronú fíìmù mi tí ó ṣe yóò fún ọ lówó mo ti sọ ọtí ni kì í sẹ́ni àkànlá lọ́mà. mo ti gbọ́ kì í sẹ́ni àkànlá lọ́mà. so tiwa sẹ́ndì ẹ̀. ọ̀gá mo ti sẹ́ndì ẹ̀. owó ti dún. no network ni ọ̀gá ọ̀gá <laughs> network ni o oh. ọ̀gá i never tell you lie. ọ̀bọ. Ah, let's talk about it ajoro ni fresh one zero oh five point nine fm. Mm. Mm ọ̀gá yìí no believe ó tún rò ní sọtí ní hùn. sọ́mọ̀ pé àgọ̀rọ̀ ló máa dín adìẹ ẹgbẹ́ yìí. ta ni. àgọ̀rọ̀ ló máa dín adìẹ ẹgbẹ́ yìí. àgọ̀rọ̀. ló máa dín adìẹ ẹgbẹ́ yìí. àgọ̀ ló máa dáàdì yẹgbẹ́ yìí. ọ̀gá wa sẹ́ni sẹ́ni. kì í ṣe àgọ̀rọ̀. àgọ̀rọ̀ ni. àgọ̀rọ̀ ah, ah. ah. ewo. owó lọ́mọ alásùkò mi. àdìsá kò sígbà tí má láǹfààní àti gorí ẹ̀rọ àgbàgbé á bí ọpẹ́ bí ọpẹ́. tí má láǹfààní àti lahùn sí máikrófóònù ọmọ ìyá ọlọ́yọ̀ àṣemíbi kí n yin olódùmarè àwọn tó wà lórí Facebook akíyín o tàwọn tó ń gbọ́ wa jákèjádò orígun mẹ́rin àgbáyé pé ẹ kú déédéé wòyí. ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí lágbára díẹ̀ ó lágbára díẹ̀ á gbìyànjú mo sì fẹ́ fàsìkò yìí sọ pé àwa tá à ń tukọ̀ ètò yìí kìrìsìtẹ́nì ni wá ṣùgbọ́n tá a bá bá nǹkan míì tó fẹ́ dàbí igá lẹ́sẹ̀ àwọn tán wà lókè tá a bá wá ń dọ́gbọ́n sọ pé ẹ̀rẹ̀ ni kò bójúmu tó ẹ̀ ní bínú ni o ibi tá a fẹ́ yà sí lónìí alágbára ṣùgbọ́n a gbìyànjú gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àní dárúkọ àwọn tọ́rọ̀ ṣẹlẹ̀ sí yọmọ rúkì lọ́kàn wọn ẹni tó kàn wá ní kòríta kò yé mi mọ́ ní kẹ́ẹ̀kan bá wa gbìyànjú kẹ́ ẹ gbà nímọ̀ràn bóyá ó ti wà ní ṣé kí n bẹ̀ ṣé kí n bẹ̀ tó bá yẹ kó yẹ kó bẹ̀ kó kúkú bẹ̀ tẹ́ bá sì wò pé kò yẹ kó bẹ̀ bóyá ó sì rí solution míì nígbà míì tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá bá dé kòríta kan tí wọ́n bá ní a ẹrù yìí wọ àwọn lọ́rùn ó ga ibẹ̀ làwọn kan ó ti fi wọ́n rẹ́rìn pé ní kí ni double portion ẹrù tí ń bẹ lọ́rùn ẹ tí wọ́n ń kérora ẹ̀ ńlá wàá rù lọ́dún báyìí báyìí sẹ́yìn ó sì níbi tá a gbé e ka ẹrù ti kan òkè ó ti kan ilẹ̀ báyìí ó kù tá a gbé ka. aago márùn-ún ti kọjá ogún ìṣẹ́jú. ẹ kú àtàárọ̀ ṣe ṣé díẹ̀. mo ti mọ mo ti mọ mo ti mọ yé o èmi ti mọ mo ti mọ mo ti mọ mo ti mọ yé o èmi ti mọ wọ́n ní ọ̀rọ̀ burúkú wọn àtẹ̀rín àmọ́ kí la fẹ́ gbọ́ rí láyé abájọ tí ó jésù olúwa fi sọ pé inú ìjọ lòun ti bẹ̀rẹ̀ ìdájọ́ ó tiẹ̀ ní tóun bá padà dé ṣòun ó bá dájú ṣòun ó bá gbàgbọ́ láyé àfi ní kálukú yá mọ́ ohun tó gbà lóbi ayé dá dúró dé dúró yìí kó mọ ohun tó gbà kó sì di ohun tó gbà mú ṣinṣinṣin. báwọn kan bá ń wàásù tí náà ń jábọ́ lẹ́nu ẹ̀ ní èèyàn ọlọ́run tán. Hmm. ọlọ́run ó kọ̀ wáyọ̀. àdìsá jẹ́ ń fìbà fọlọ́dùmarè ọba tí kọ́kọ́rọ́ ikú àtìyé wà lọ́wọ́ ẹ̀ ọmọ ìyá ọlọ́yọ́ kí n gbọ́lọ́hún ga dúró tini nígbà lẹ́ bá rọba tí ń fẹ̀yìn pọ̀nyàn nígbà tílẹ̀ bá pòyì ayé àníkó tán ọlọ́run sọ pé kù wọ́n ń pè ní àmúsìn ọlọ́run ní àpẹ́sìn ni ṣètò ọlọ́run ni ó ṣe ni àbí tèèyàn tí wọ́n kàn bí wọ́n gbé ń dáná ọ̀rọ̀ dà wọ́n lédìrú bí wọ́n ti ń kó náà tẹ̀. èdè àìyedè ló bẹ́ sílẹ̀ láàrin wọn bí wọ́n ti ń kó náà rìkíṣí ọlọ́run mọ̀ nìyí afúnilọ́rọ̀ sọ lójú abínú ẹni ṣáájú rẹ kò sọlọ́run lẹ́yìn ẹ kò sọlọ́run mi ohun tó fi ń jọ́ lọ́hùn kò lè yéèyàn àríranjùran lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé àwa ń dọ̀wẹ́kẹ̀ ń bí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹkún sọ níbùmí bá sì tún bí ọ léèrè wá níwọ ni mọ́ ń yàsá àwọ̀ bá ṣe yóò wọ̀ ọ́ lára ń tó wọ̀ ọ́. ń làwa tá a kù sáyé lára ń tó wọ̀ ọ́ ń làwọn tó ti kú àwọn kan kù àwa kan kù lára àwa tá a kù àwọn kan wà tí wọ́n ń tọrọ ikú fún àwọn kan kù àwa kan kù lára àwa tá a kù àwọn kan wà tí wọ́n ń tọrọ ikú fúnra wọn. wọn níbi táwọn bá rìn àjò ayé dé pẹ̀lú ohun táwọn ń là kọjá ìwó tó káwọn kúkú ju àwàálẹ̀ káwọn sì lọ sinmi àdìsá síbẹ̀ náà n tó fi ń jọ́ lọ́hùn ò yí padà n tó fi ń jọ́ lọ́hùn sì ni òfin hàn yàn bí àwọn kan ti ń kérora làwọn kan ti ń rẹ̀rìn ọlọ́hùn ìwọ náà tún ni bí àwọn kan ti ní kò sí kọ́bọ̀ lápò àwọn làwọn kan ronú kí làwọn fowó ti ń bẹ lọ́wọ́ àwọn ìṣe ọlọ́run ìwọ ni o àwọn kan kàwé wọn ò ríṣẹ́ ibẹ̀ lẹ́ni tí ò sì ti kàwé ti ń gbẹni tó kàwé síṣẹ́ kọ̀ wá tán hmm mo sọ ń jò ní ìmú ní bólóhùn bá dé sáyé ẹlòmíì àwọn kan tún pariwo wọn ní àá bóò lọ́lọ́run ṣe fẹ́lẹ̀ lówó mọ̀ ní miss road rèé. wọn á tún béèrè wọn ní ṣàfọ́jú ni màláìkà tó ń pín owó ni ṣerú lágbájá yìí ló yẹ kó fún lówó ẹni tó sì gbọ́n bí owó òrówó kò wá tán ọpọlọ ń bẹ lórí ẹlòmíín kìkì calculation ni látàsán dòru ẹ wá béèrè pé gbogbo ẹ̀ náà ń kọ́. Hmm ọlọ́run ó yé ọ agbénisókè téńté fini ayé má fini àláhàn pawojì lógo ṣògo ògo tó ju gbogbo ògo lọ bank manager òrílé kọ́ ó ń gbìyànjú ẹ̀ wọ́n sì ń gba gateman ti ń ránṣẹ́ rárá bọ̀ọ̀lì wá lọ rẹ̀ pa wá tí mo mú ṣéǹjì yòókù lọ keep the change portable ó sì ṣe ṣe ṣe ó tu owó jọ ọlọ́run gbọ́ láfagbálẹ̀ ọjà míì nígbà míì mọ̀kànlé tẹ̀ ti ń ta pure water kọ́ ẹ̀rọ ọlọ́run bà mí lómi tútù ice water bẹ́ẹ̀ làwọn kan so táì mọ́rùn pápápá. ìjọ wọn ní kí wọn ó kúrò nílé ìjọba ní wàhálà dé bá wọn. ọlọ́run bó ṣe ń pín kò yẹ́ nìkan kan o àwọn kan bá ràrò jinlẹ̀ wọn alọ́lọ́run òpin dọ́gba àmọ́ àwọn tó bá ràrò jinlẹ̀ àtún sọ pé adọ́gba délẹ̀ mọ́ kù síbì kan ni ọ́ torí lánìí nǹkan kan ò ní wọ ẹ̀sìn ọlọ́run ni o kì í ṣèyàn àìkú tí ò lè kú àìsá tí ò lè ṣá ò tí ò pẹ̀yìnkì ò dípẹ́ta ò díbàjẹ́ ò lágbára yìí ò lágbára ọ̀run àṣeyọ́wù ni àjípọ̀jọ́ òkúta lè wí lè ṣe ni a lè ṣe lè wí wọlá wí má yẹ òun àsọ̀rọ̀ má yẹ dákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́ni mọ́tò gbé ṣàìsùnmọ́sùn lọ tẹ́rẹ̀rẹ́ kárí ayé àwa má rí di ni ọ alágbàlá ìmọ́lẹ̀ alágbádá àná ni ọ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn wọlọ kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ́láyà àwa àwa tán àríyìrí tán àmọ̀mọ̀ tán àpèpè tán àyìnyìn tún yìn bí ìbọn àkìkì tún kì bí ìbọn pátápátá ọlá ni ọ̀pọ̀rọ̀gọ́dọ̀ ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọ lólópọ̀ àjọbọ ọba ọlá ọba ọlà ò ń gbénú ọlá ńláṣọlá o sì ń gbénú ọ̀run ṣògo wà lọ́bà kan o. ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye pọ̀ kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lo òlópin àìlètú òníyọ́ adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ́ olùkan tí ń gbénú àwọn òun òkè ńlá arógun mọ́tìdí ó tóbi títí ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ àwọn onímọ̀ ló fọ̀run ṣe lé owó àfàyè ṣàpótì tìṣẹ̀rẹ̀ àwọn tó nímọ̀ kan tún ní ìwọ lọ́ba tó ń gbé láàrin àwọn kérúbù ajagunṣẹ́gun òde ọ̀run arógun mọ́sà arógun mọ́ṣojo ṣáájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ ọlọ́run ni o kì í ṣe èèyàn sí àríyànjú rán lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé ọgbọ́n kọjá ọgbọ́n onímọ̀ kọjá ìmọ̀ olóye kọjá òye abájọ tó fífi tí ògbọ́n dààmú àwọn ọlọ́gbọ́n ìwọ ló ń gbọ́ tinú odi ò ń ṣe ámì sí gbogbo àdúrà tí wọ́n ń gbà bó o ṣe ń jọ́ lọ́hùn kò lè yé èèyàn mímì ní ọ́ omi rẹ̀ sínú tún mi rẹ̀ síta fún rẹ̀ ló lóyún ara rẹ̀ tó gbẹ̀bí ara rẹ̀ gbẹ̀bí ara rẹ̀ tán o sóko ẹ lórúkọ tó pọ̀ rẹpẹtẹ ó kọ̀ rẹ̀ pọ̀ lọ́jàrá a ó kọ̀ rẹ̀ ní Jehovah wà ọba tó tó tán tó tó jàrá rẹ̀ gbé ẹkùn tagìrì gbé rẹ̀ níjà ojoojúmọ́ ayé ni màmá kó bẹ́rẹ́ fún Àdìsá ọmọ ìyá ọlọ́yọ́ orí ìjókòó ni mo wà ọmọ ìyá eléwédú àmọ́ ọkàn mi ba búburú wájú rẹ̀ wọ́n lọ gbàmùgbàmù ojú ọ̀run òṣè gbàmùgbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọ̀gbàmùgbàmù ní ojú ọ̀run òṣè gbàmùgbàyàngbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè hàn yàn gbàmùgbàmù ní ojú ọ̀run òṣè gbàmùbàbà mi àgbàlagbà tí ń gbani lọ́wọ́ àwọn àgbà àyà ayé wọn ní ṣe bó lóòdìrú ògo ni jábọ̀ dàrú ògo nù àmọ́ síbẹ̀ ń tó ṣe ń tó sì ṣe òfin hàn yàn rárá títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí lára ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ tálákà jáde nù kòsíkòsí títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí ara ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ kòlà kò ṣàgbé kúrò nù dọ̀tí títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí sẹ́ ara ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ alágbe kúrò lórí àkìtàn jókòó pẹ̀lú ọmọ aládé mọ́ bá wọn pàṣẹ tó máa bí ọlẹ́rìí wá níwọ̀ lọ́lọ́run bẹ́ẹ̀ sì ni ó yí padà ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Ibadan. It's that time of the year to sing and dance like never before. It's the Babatunde Live in Concert, the Gospel Tunes Edition, featuring Laolu Benjo, Yetunde Are, Peterson Okokbe, Osinbi Odunayo Aboderin, Chigozé Wisdom, Estai Bekele Dr. Yinka Ifele Simbals, MC Peteru, MC Remote, and a host of other anointed music ministers. Venue, MOV 21 Event Center, Ring Road, Ibadan. Date, Palm Sunday, 10th of April 2022. Time is 2 p.m. prompt. Ticket, regular 3,000 Naira, VIP 10,000 Naira, and table 200,000 Naira. Get your ticket at the BBT Lounge, Yinka Ifele Music House. Challenge or MOF 21 Event Center. For more inquiries, please call 0806 313 2149. Michelle Live in Concert. Let the praise begin. Official media sponsor, Fresh FM Nigeria. I want to praise the Lord. Oh, Academy Suite. Ilé ìtura Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ pele mọ́. Àyíká tó rẹwà o. Academy yàrá tó tutù mímímí. swimming pool tó gbàlà fẹ́. ẹ hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ máa tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Hey. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at Quarter 473, Fajimi Street, Agodi GRA. A, Ibadan. Owode Union Bank Building, Owode Oyo. Number 12, Tokataya Street, Tara area, Ogumosho. Opposite VIO office, New Erua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. A káàbọ̀ um, Portable. má wọrí má wọrí má wọrí. kílẹ̀ kílẹ̀ sọ ní. mo fẹ́ ní kó o béèrè pé ṣé àwọn apex kẹrù wa ni mo á rí pọ́n ti kó dé. ẹlò wọn ti dé. Mm, àti unique fabrics ẹja pé n tó wà lọ́wọ́ wa. àti ṣe wọ́n ń jí wa ń wọ́k mọ́rọ́kọ fẹ́ fún ní ẹ̀ṣẹ́ ni. mi ì fún lẹ́ṣẹ̀. àti ṣe wọ́n ń jí wa ń wọ́k. wọ́k mm. iṣẹ́ ni wọ́n ń pè yẹn kì í eh, ṣe ẹ̀ṣẹ́. ẹ̀pẹ̀lẹ́ ẹ fi èdè yín kí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa. tó assalamu alaikum jama'a dukkan Nàìjíríà lẹ́ẹ̀kẹ́sì. muna gaisuwa duk inda kuke saurarawa kuke jin fresh fm 105.9 mm. a cikin najeriya a kasan waje ne ko ina muke gaisuwa duk ba haushin da yake jin mu muna mm. gaisuwa ranka daɗe allah ya gafata allah ya samu gama lafiya daga zuwa cikin kowane kasuwa muke gaisuwa duk masu sana'a muke gaisawa masu sai da shanu masu sai da cinkafa mm. masu canza kuɗi a cikin mm. gidan kuɗi a banki muke gaisawa dárúkọ chicken àti mọ̀ pé n tó ń wọ jẹ́ nu. oní to àwọn èèyàn tó jẹ́ oní ìṣòwò mm. àtàwọn tó wà nílé owó eh. àwọn ni mo fi sọ duk inda kuke ji mu kiko saurawa kowane cikin kasuwa har daga zuwa ojo ne maniya sassa sabo ibada ah! makwalla Hmm. duk masu canza kuɗi muna gaisuwa akwa ne ba ma ń jẹ sí gan táwọn èèyàn ti wà kò sí ibi tí mo jọ sí tó ń jẹ sí ni kì í ṣe kò sí ibi tí mo jọ sí ọ̀gá kò jẹ́ ni ọmọ bá mi bẹ́ẹ̀ kò jẹ́ mania ni ọmọ bá mi bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ kò jẹ́ akínyẹlẹ ni ọmọ bá mi bẹ́ẹ̀ ó jẹ́ akínyẹlẹ wà ń bẹ́ẹ̀ ọ̀gá kò ti jẹ́ àrẹ́yìn ọmọ bá mi bẹ́ẹ̀ o lè bá eh. wa ra màálù tó cheap. ọ̀gá tó jẹ́ pé lọ́dọ̀ àwọn ní ni eh, àwọn ní èkó. àwọn ilé kó. Ah. where we come from pam pam àwọn olóko <laughs> ok. màálù tó bá tó ẹwà ìdè ló lè lè wọ́ọ̀tì. màálù tó bá tó ọmọ yìí. tó bá tó ẹwà ìdè. Ah, àìrọ iná rògbò ni màálù ele. irú ele ìbá ẹ màálù tí o ti ọmọ màálù ni kò tí ì gbọ́njúmọ̀ ìyá ẹ. màálù tó bá tó yíyọ bí. a ah, ti lè ta eléyìí. tó jẹ́ ọmọ ah, kò tí le mọ. bẹ́ẹ̀ yẹn ta eléyìí. ọ̀gá kò tí lè mọ ẹ̀mú tán. ẹ̀mú. kò tí lè mọ ẹ̀mú tán. ẹja pín ẹ̀bùn ẹja ó ti kí wọn tán àbí. Ah, ah. a ti ń tẹ̀síwájú náà ni àwọn ọlọ́run tó náà ni. ẹja ajá kúrò ń bẹ̀ ẹja kúrò ń bẹ̀. èmi náà wẹ́ kí wọn. mi bọ́. èmi náà wẹ́ kí wọn. pé. mo kàn fẹ́ jọ pé yẹ kúrò lẹ́nu ni ẹ máa gbó wa o ah. ẹ má yí kúrò níbẹ̀ o. let's talk about it. àjàrò ni olórí àgbàdo olórí àgbàdo àjàgùn of my church of my church nìyí o oyè tuntun tí mo yẹ jẹ ní church nìyẹn. mo ti gbọ́ já kúrò lórí ẹ. olórí já pín ẹ̀bùn ẹ já pín um, lace wọ́n fún wa ní lace wọ́n fún wa ní àǹkárá. ẹ já ṣe ní márùn márùn torí àsìkò wa ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn uh, kẹ́nì kankan mọ́ gbójú agan sí wa ò tá a bá rí àní sọ ò a gbìyànjú láti pẹ́ sọ ẹ bá a ṣe àìdáadáa torí pé eh, ah anyways ọlọ́run mẹ́ni tó ń sìn wọ́n. zero eight zero three two three two ten five nine zero eight zero seventy seven seventy seven ten fifty nine àti um, plus two three four eight zero nine two two two ten five nine ṣùgbọ́n plus two three four yẹn ò lè lọ́rùn rọ̀lẹ́ yìí torí pé a fẹ́ gbẹ̀bọ̀ àwọn tó dẹ̀ wà ní nàìjà ẹ má bínú la fẹ́ fún àwọn tó wà lórí Facebook náà máa ń sábà complain ẹ rí i pé ńgbà kan àwọn ọmọ wa àwọn bí nǹkan ṣe rí ẹ̀rí gbogbo ẹ ṣe kọ́lọ́hún ṣàánú wa ẹ má bínú sí wa. ó kọ yín àti bí ẹ ti ń pè wá. ẹlọ ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́. gbàdà mọ́sí mufta ọ láti àjíà. gbàdà bó ń sí. mufta ọ láti àjíà lákànrán. láti àjíà. lákànrán. ẹ wá gba àǹkárá ọ̀pá mélòó lẹ́ ọ̀pá márùn-ún àǹkárá ọ̀pá márùn-ún hmm, ẹ wá gbà. hello. hello ẹ káàsán. ẹ kúrọ̀ lẹ́. bámidélé taiwo ló sọ̀rọ̀. orúkọ taiwo. bámidélé ẹ wá gba nkàrà mo lẹ ẹ wá gba nkàrà ẹ wá gba nkàrà. hello. ẹ̀lẹ́ kúrọ̀ lẹ́ abẹ́lá yusuf láti olómi nìbàdàn. abẹ́lá yusuf láti olómi ẹ wá gba nkàrà. ẹ ìyàkọ mi. hello ma. láti òkè àdó àbáyọ̀jẹ́ àtinúkẹ́ látòkè àdó. má àtinúkẹ́ látòkè àdó. àtinúkẹ́ ṣe é lóde. mo lóde o. ẹ wá gba léèsì náà. nígbà wo sà. ẹ máa bọ̀ lọ́la. ẹ ṣe sà. ok kẹ́ ẹ ní yín àfipamọ́ sí lọ́wọ́ ńkọ́ mo ti gbọ́. ẹ má wà lóru o. mo ti gbọ́. jẹ́gẹ́dẹ́ Victoria láti àjíà. àjí àlẹ tí ń pè mí. bẹ́ẹ̀ni sà. jẹ́gẹ́lẹ́ Victoria ẹ wá gba léèsì. ẹ ṣe. ẹ ṣeun gan. hello. hello. hello. hello. Wàsíù Adékúnlé láti ìdí arẹrẹ. Wàsíù Adékúnlé láti ìdí arẹrẹ. wẹsẹ. ẹ wá gba léèsì. hello. hello. orúkọ yín mà. àtìlélàjà ni olúwa pọ̀ látàpáta. láti àpáta àti lọ́lá kílẹ̀ pé. àtìlélàjà ni olúwa àánú olúwa pọ̀. bẹ́ẹ̀ ni sà. ok àánú olúwa pọ̀ ẹ wá gba léèsì. hello. orúkọ mi ni ẹ wá gbàǹkárá. àti sáà ẹlẹ ẹ kúrọ̀ o. ẹ kúrọ̀ lẹ́. orúkọ mi ni mi ò kàn ọ́lá. láti bo. láti sọ mi. ẹ wá gba léèsì kan ẹ wá gba léèsì ẹ wá gba léèsì. hello. hello adéṣọ̀kan kejì láti gbòdì. adéṣọ̀kan. adéṣọ̀kan kílẹ̀ pé. kejì. kejì láti bodè. ẹ wá gbàǹkárá ẹ ṣeun iléeṣẹ́ méjèèjì tó ń fún wa lẹ́bùn adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan apex àti unique fabrics ẹ ṣe apex fabrics unique fabrics àwọn méjèèjì ló ń fún wa lẹ́bùn ẹ ṣeun gan ààyè wà fáwọn tó bá fẹ́ tún fún wa láwọn ẹ̀bùn míì hmm. ẹni tí wọ́n bá nípa láti ràn lọ́wọ́ òun náà lọ́mọ làkejì ẹ̀ ẹ̀já ṣe ń tá a lè ṣe ọlọ́run mọ bí ó ṣe san fún wa níbòmíì ọgbọ́n mùsùlùmí pàtàkì o wọ́n ṣe máa ń gbáradì fún ààwẹ̀ tó ń bọ̀ yìí kọ́lọ́hún ó ṣọ àwa tá a rí bẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ́hún já lè parí ẹ̀ gbogbo ládá tó wà ń bẹ̀ kó sì mọ́ fòwárò màá gbàlejò tó bíi méjì mẹ́ta kan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí ọ̀rọ̀ yìí fẹ́ gùn díẹ̀ àwọn tó ń tẹ̀lé ikọ̀ Fresh FM pàápàá jùlọ àwa tá à ń sọ tá à ń ṣètò let's talk about it tẹ bá gbọ́ mi lánàá lábẹ́òkúta ẹ rí i pé àráàyè àráàyè túṣu désàlẹ̀ kókó ọ̀rọ̀ yẹn mo sì sọ ní abẹ́òkúta mo ní ìlú ìbàdàn ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹnìyẹn ní kájọ ká gbìyànjú ká ká má ká má ṣe aṣọ lórí àwọn nǹkan kankan torí pé n tó lè tú ìlú díẹ̀ ni. Hmm. ọlọ́run ló mẹ́ni tó ń sìn wọ́n ọlọ́run ló mẹ́ni tó ń sìn wọ́n àmọ́ àwọn kankan wà tí ó yẹ kí ẹ̀dá mọ̀ pé kò sí àṣepamọ́ kò sí àṣegbé àṣepamọ́ kan ló wà kò sì síbẹ̀ yẹn ṣe fẹ́ gbìyànjú ẹ̀ tó àṣírí tọ́lọ́run ò bá ti bò kò lè bò. mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́ o èmi ti mọ̀ tọkọtìyàwó kan lọ chọ́ọ̀chì kan àwọn ní bíi foundation member church yẹn wọ́n gbìyànjú wọ́n gbìyànjú ọmọ àwọn tí wọ́n ń forí ru bíríkì ṣe gbogbo ẹ̀ nígbà tí ministry ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò la kò ṣàgbé ni wọ́n kò wọ́n rọ́wọ́ mú lọ títí àmọ́ pẹ̀lú ẹ̀ náà wọ́n dá ọkọ̀ dúró lẹ́nu iṣẹ́ nígbà náà. ayé ìgbà tí wọ́n dá wọn dúró yìí ayé ìgbà tó jẹ́ pé iṣẹ́ pọ̀ lọ jàrá ni àmọ́ ńgbà tó ń dá wọn dúró wọ́n wò pé àwọn wulẹ̀ tí ń gbà á lérò tẹ́lẹ̀ pé àwọn fẹ́ sin ọlọ́run hmm. ilé iṣẹ́ tó jẹ́ pé àwọn òyìnbó ló ní ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn ní káwọn kó fàyè àwọn jin ọlọ́run wọ́n ń ṣe bẹ́ẹ̀ àkọ́bí wọn ìyẹn wà ní skul wọ́n tiraka tiraka tì í ẹ ti ẹ̀rọ mi sí ẹ ti ẹ̀rọ mi sí ẹ ti ẹ̀rọ mi sí i ó kúrò ní secondary school ṣáá kúrò ní secondary school àti wàá fẹ́ ràn lọ léèwé wàá fẹ́ dogun kí la fẹ́ ṣe ah! tàkọ́bí tì ní tọ́jú ayé ẹ̀ bá ti yẹ tàbí tí nǹkan bá ti ṣe àkọ́bí láwọn ìdílé míì á àfẹ́tì gbogbo ọmọ tó wà lẹ́yìn àtọkọ àtìyàwó fi orí okòó ṣọ̀ọ́dún wọ́n fi kùn lókun wọ́n dìsáì láti gbé ìgbésẹ̀ kan ìgbésẹ̀ wo wọ́n gbé mọ̀ ń bọ̀ náà jẹ́ sáré polówó ọjà díẹ̀ káàbọ̀ sí kí láti sí let's talk about it ni àjọrò. let's talk about it let's talk about it with, with Yinka Ayifale and EOB. thirty twenty. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ̀ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùn owó tabua alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí. ti pọ́ńpì kọ́sẹ̀ àti délùú Ìbàdàn àti dé pọ́ńpì kórèdè ẹ máa yọ. akóredé ah, àwọn olú Ìbàdàn gbọ́dọ̀ jẹ́ jíjẹ́ afákọ́yọ́ pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó pọ̀jù owó. a ń fasikọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. bẹ́ẹ̀ gbà wá tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ẹ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àtìlágùn gbé mọ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í yín kú oríire. bàbá wa rẹ ni tí o ti gbàwé gbárí sí tilẹ̀ rẹ. abẹ́ ò tí ì ráàyè wa mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa avenue ní bodijà ìbàdàn ẹ tún lè gbé zero nine one five two two two two two zero five. késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀. tí pọ́ǹpì tẹ́ ń retí te ẹ a de ibadan concept developer that cares. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà ó wù mí ká dọ̀wẹ́kẹ̀ ó wù mí ká ṣẹ̀fẹ̀. àmọ́ nítorí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nírọ̀lẹ́ yìí ó fẹ́ gùn díẹ̀ bó tiẹ̀ jẹ́ pé a gbìyànjú àti ge àmọ́ síbẹ̀ náà. kí àwọn tí wọ́n láǹfààní àti gbọ́ wa lè bá ráàyè láti bá wa dá sí i dáadáa. ayé tọ́tọ́. foundation member ní church. ó yẹ ee ọ̀rẹ́ mi oníjó. ayé gba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ́ọ̀rọ̀. ó jó títí títí báyà múlẹ̀ títà mọ́ ọmọ ọlọ́mọ mo ní òjò mọ́ ni ó ní ẹ̀gbọ́n ṣáìdọ̀zù nìyẹn ṣáìdọ̀zù. ayé mà lè. kí la ti máa ṣayé kan ò wọjà ló lẹ́tọ́rà tí ń gbàjọ. kí láti máa ṣayé yìí sí o kò yé mi ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè. màá fàsìkò yìí gbàdúrà fáwọn òbí tí wọ́n fẹ́ tọ́ ọmọ àmọ́ tí apá máa ń kún wọn tí wọ́n máa ń wò lẹ́gbà míì pé ẹ jẹ́ ká fọmọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ jẹ́ ká fọmọ sọ́dọ̀ àbúrò ẹ jẹ́ ká fọmọ sọ́dọ̀ mọ̀lẹ́bí ẹ jẹ́ ká fọmọ sọ́dọ̀ bóyá àǹtí mi ẹ jẹ́ ká fọmọ sọ́dọ̀ àbúrò dáàdì wa <laughs> lọ́pọ̀ ọ̀gbà ibi afọmọsí ni wọ́n ti ń tọwọ́ bọ kádàrá ọmọ lọ́pọ̀ ọ̀gbà ibi tọ́mọ lọ gbé òun làyànmọ́ ẹ̀ ti máa ń kan àgbákò lọ́pọ̀ ọ̀gbà ló jẹ́ pé ọmọ kan tó dáa wáyé àmọ́ àárín àwọn ẹ̀gún lèèyàn lọ fọmọ sí ni mi ò ṣe kí n blame òbí mi tó jẹ́ pé tó bá kú aṣọ kan nídìí wọn ó bẹ́tà káwọn àtọmọ wọn jọ wà papọ̀ kọjọ wọn mu gàrí torí pé nígbà míì à ń fọmọ sọ́dọ̀ ẹni ó lè ṣàkóbá làǹlà fún ẹni téèyàn tún ṣiṣẹ́ lórí ọmọ òun tí ò tún ní jèrè ẹ̀ tọmọgùn ò tún ní jèrè ara ẹ̀ kọ́ á tán. ayé táwa yìí o ayé ayé ogun ni ayé tótó ayé tótó ayé mà. atọ́kọ àtìyàwó ni wọ́n jọ rò pé gbà tí ò sí mọ́ọ̀chì lọ́wọ́ àwọn wọ́n ní bóyá káwọn kúkú fọmọ yẹn sọ́dọ̀ àwọn dáàdì wa nù olúwa ó yẹ kó ti yé yín àwọn dáàdì wa nù olúwa pé kán kú fọmọ sọ́dọ̀ wọn pé kọ́mọ yẹn máa bá wọn ṣiṣẹ́ bóyá wọ́n lè rán ọmọ yẹn lọ skul wọ́n sì gbèrò àwọn dáàdì wa nù olúwa sọ pé àwọn máa tọ́jú ọmọ yẹn dáadáa àwọn ní kò fọkànbalẹ̀ wọ́n ní ṣe skul wọ́n ní yọ lọ. chọ́ọ̀chì tí mò ń sọ yìí inú ọgbà chọ́ọ̀chì yẹn lẹ́yìn ibẹ̀ ni àwọn dáàdì kọ́ lé tiwọn sí yàrá pọ̀ ń bẹ dáadáa kì í sì ṣe ọmọ yẹn nìkan lọ́mọ tó ń gbé bẹ̀ ọmọ yẹn náà wà ń ó ń bá wọn ṣiṣẹ́ á bá wọn fọ mọ́tò táwọn dáàdì bá ń lọ nígbà míì sí bóyá wọ́n ń lọ fún crusade ọmọ yẹn náà á tẹ̀lé wọn. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣe mọ̀ pé oríṣi ọ̀nà lèèyàn fi ń gbà ṣiṣẹ́ olúwa àwọn kan wà tó jẹ́ pé àmútọ̀run wá ní iṣẹ́ olúwa tiwọn bí wọ́n wọgbó lọ wọ́n padà jíṣẹ́ bí wọ́n sọ lọ báǹkì wọ́n padà wá sokọ́là mọ́rùn àwọn kan sì wà tó jẹ́ pé impartation ni àwọn kan ni wọ́n gbọ́wọ́ lé wọn tẹ̀mí ọlọ́run ó fìbà lé wọn ẹ mọ̀ bẹ́ẹ̀. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa àwọn kan sì wà tó jẹ́ pé àwọn fúnra wọn ni ó takú pé ọlọ́run mo fẹ́ ṣiṣẹ́ fún ọ. Ah. ẹ má sì ti ń tẹ̀lé wòlíì kẹrẹkẹrẹ ó náà padà di wòlíì ó lè di wòlíì kékeré díẹ̀díẹ̀ yọ mọ ríran mọ ríran ó ti yé yín wọ́n la búrẹ́dì wọ́n kákàrà sí i ah olúwa kí ni ìtumọ̀ yìí olúwa fìràn ẹ̀ hàn mí. ayé ayé ayé ayé ta wa o ayé gba pẹ̀lẹ́ o kí la ti máa ṣayé sí o kò yé mi. ọjọ́ kan ni àwọn wá sí church ni wọn ò rí ọmọ wọn n ò rí ah, wọn á wò pé àwọn ò mà rọ́mọ àwọn wọ́n tún wá ní second service wọn ò tún rí ọmọ wọn ah, bóyá tó di third one abiyamọ èyí obìnrin àmọ́ mi ló ló lọ bá àwọn dádì wọn sáré kúnlẹ̀ wọ̀ ah, kọ́lọ́ ń ṣàánú pé wọ́n ní kí n béèrè pé àárọ̀ mọ yín ni tí ń di bíi sunday mẹ́ta báyìí tá à ti rí wọn ni kò sí wàhálà ó ti lọ sí bible college ni bible college ni ìyá ni àbínú yóò dùn sí ah tẹ́ bá ti sọ ní olúwa mi tẹ́ bá ti sọ ní hmm, iṣẹ́ ò dáa òṣì ò dáa kọ́lọ̀ má fi kàn wá. lẹ́yìn ìgbà tọmọ náà dé láti Bible College ó ti di kọ́mọ fóun náà ní time kóun náà mọ léwájú nú àwọn program kọ̀ọ̀kan ó ti yẹ yín bóyá ìsọjí ọlọ́jọ́ mẹ́ta àwọn ò fún láàyè ṣe mọ̀ kékèrèkèrè ní iṣẹ́ olúwa ń bẹ̀rẹ̀ yọkọ̀ kọ́ mọ́ gba ọrẹ tàbí kọ́ mọ́ sọ ehm, announcement láti bẹ̀ yọmọ head sunday school yọmọ iṣẹ́ ìṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nù inú àwọn náà ń dùn àmọ́ wọ́n wò lọ́kànra wọn pé kì í ṣe school tí àwọn gbèrò pé ọmọ àwọn á lọ táwọn bá fọmọ sọ́dọ̀ àwọn dáàdi wa nù olúwa nìyí ọmọ ń lọ àmọ́ ta ni ò bá dárí irun olúwa ta ni ò bá wọn jiyàn. wọ́n tún dé lọ́jọ́ kan ni wọ́n sọ pé wọ́n tún wò pé àwọn ọmọ rí wọ́n wá sáfìsì àkọ́kọ́ wọn ò tún rí wọ́n wá sáfìsì ẹlẹ́ẹ̀kejì wọn ò rí nígbà òdi sáfìsì ẹlẹ́ẹ̀kẹta ìyá tún lọ béèrè pé Ah, bàbá mi o ẹranko ṣo olúwa ọmọ tẹ̀yìn síwájú olúwa ọmọ tún yín kìbí ìbọn ẹ máa wo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ohun ìgbà míì báyìí mo ní ah tí ẹ bá ṣe pé bóyá eh, bó ṣe jẹ́ ìmọ̀ ni ah ọ̀rọ̀ wa gan ni dáàdì tún sọ lórí kíni ah ẹ̀mí ọlọ́wọ̀n ní dágbére fún yín ṣé kò sí kí lẹ fẹ́ sọ ní kí n béèrè náà ni pé àrí ah, ìtẹ̀síwájú láti dé bá kí ló dé bá mọ̀ọ́mọ̀ náà ẹ gbàlejò mi àkọ́kọ́ lẹ́yìn wọn ah, káwọn bẹ̀rẹ̀ sí ni mo tẹ̀síwájú ẹ kú kalẹ̀ o ẹ kú kalẹ̀ o ah, nǹkan wà nú ayé kọlọ́run ṣàánú wa hmm, àjọrò ni a máa talk about it mò ń bọ̀. ayé tó tó. mrs ọ̀ṣọ́ láti houston texas ẹ ṣeun gan ẹ ṣeun ọjọ́ wọn wá kí wa wọ́n sì fún wa ní nǹkan ìwà ni. èmi náà ń kí màmá. ò kí wọn. ibẹ̀ ni. ẹ máa sókè èmi náà ń kí mọ̀mọ́ èmi náà ń kí mọ̀mọ́ èmi náà ń kí mọ̀mọ́ ó ti di màmá kí mọ̀. ẹnìkan kò ní jẹ́ ìwádìí ẹ̀kọ́ ayọ̀ ló ń jẹ́jọ́ mọ́ a. wọ́n ti kó ní mọ̀mọ́ màmá wọ́n ti kó ní màmá mọ̀mọ́. mọ̀ máa ah! ń dùn. owó ló sọ yín jẹ́ dáadáa báyìí. ẹ eh. eh, lẹ́jà rí sálàfíà lè wà. ẹ kúrẹ́ sá. ẹ kúrẹ́ sá. ó kọ yín. Eh, orúkọ tèmi ni Táíwò Ọlọ́dẹ tá a mọ̀ sí Pastor BMW. Pastor BMW hmm. ẹ̀yin kọ́ sá. orúkọ mi ni Fẹ́mi Obembe ah, bọ̀dá òbẹ̀ǹbẹ̀ last time tẹ wá náà bóun yín ṣe rí ni ojoojúmọ́ lẹ́yìn tí ìṣòro ni. mo ti joro gbó sa. ok bóun yín lè bá a gbó ẹjọ gẹ̀dẹ̀ o kúkú ndùkú ló kù tẹ́ padà jẹ. iléeṣẹ́ wo lẹ̀ ń ṣojú. iléeṣẹ́ táwa wá ṣojú fún lẹ́ni náà kò yí padà iléeṣẹ́ Agfield Investment Limited náà ni iléeṣẹ́ tó gbára ọ̀tọ̀. Agfield Agfield Investment tó àtàǹtàlé tàǹtà ilẹ̀ ilẹ̀ ilé ni àwọn ń tà. ok ṣé téèyàn bá gbélé fún yẹn lè báyàn ta àbí ẹ ti kọ́ lé tiyín kẹ báyàn ta. a kọ́ àwọn ilé wa a ní estate wa lóríṣiríṣi ìbẹ̀rẹ̀ àwọn ilé wa wà àwọn tó bá fẹ́ gbókè ilé tí wọ́n ti kọ́ sílẹ̀ láti rà àwa máa tà fún wọn àwọn ilé àwọn tó bá dẹ̀ fẹ́ pé ilẹ̀ làwọn fẹ́ láti rà pẹ̀lú wa a máa tà fún wọn. ok nbo làwọn ilé yín wà nbo làwọn ilé yín wà. eléyìí tó kọ́kọ́ gbé wa dé ìlú ìbàdàn lọ́wọ́ yìí torí pé actually iléeṣẹ́ wa gangan èkó láti wá láti twelve years láti wà ṣùgbọ́n eléyìí tó gbé wa dé ìlú ìbàdàn tó ní pé kí àwọn ará ìbàdàn káwọn hmm. náà jàǹfààní ẹ̀ ní eléyìí tá ní sí ìbàdàn bíbáyìí ok òní ẹsẹ so six fifty thousand pẹ̀lú náà de la fi ta ní. six hundred and fifty thousand. bẹ́ẹ̀ni o la fi ta ní ilẹ̀ estate wa sa ṣùgbọ́n tí wọ́n lè bẹ̀rẹ̀ pẹ̀lú fifty thousand naira as an initial deposit. deposit láti bẹ̀rẹ̀ pé kán dẹ̀ máa san yòókù ní díẹ̀ díẹ̀. díẹ̀ díẹ̀ torí pé fún àǹfààní tí wọ́n náà ṣe ṣe níbẹ̀ yẹn pé kìpé à kí nǹkan yẹn má lè bá a gun wọn nípa jù fún àwọn tí ò bá láǹfààní. pẹ̀lú ọ̀rọ̀ àjọsọ tẹ bá fẹ́ spread ẹ̀ how many years lè fi spread ẹ̀. one year oṣù méjìlá oṣù méjìlá ni ok mo á tún béèrè ǹjọ́ yẹn jẹ́ tún béèrè báyìí tọ́lọ́pọ̀lọpọ̀ tó ń wò wá tàbí tó ń gbọ́ wá làwọn béèrè kan máa táwọ́ tasẹ̀ nù wọn tẹ́ bá spread fún one year oṣù méjìlá wọ́n kò sọ fifty thousand owó olè gangan jẹ́ six hundred and fifty six hundred ajẹ́pọ̀ ó six hundred thousand wọ́n ti wá san kù díẹ̀ ó ti yé yín kọ́lọ́hún ṣàánú wa ọ̀dà owó àwọn olókun ó wá dà wọ́n báwo ni wọ́n ṣe fẹ́ ṣe é tówó òun ò ní rá tilẹ̀ wọn náà dẹ̀ ní gbé ẹ ṣe gan sa ní last week a sọ pé ẹni tó bá ń san tọdún kan wá pé tí ó sàǹfààní àti san ó hmm. máa bá ilé ó máa wá sí ilé iṣẹ́ wa ó máa máa yọjọ́ kó tùbí nùbí. ẹ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ó bẹ́tà kí ẹni yẹn wá kó wá bá wa lè ṣe wa. ó sọ fún yín pé ipá ti ń pin mí díẹ̀ díẹ̀ o. so a máa yọjọ́ ọmọ ẹni ẹ pẹ̀lú wa management a máa yọjọ́ kó tùbí nùbí so ilẹ̀ yẹn ó máa jàǹfààní ilẹ̀ yẹn. a jàǹfààní ẹ kì í dẹ̀ ṣe pé tún máa lòdò owó fún. àtọ ah, wọn lè gbà lọ́wọ́ ẹ tiẹ̀ ní ó ti di tiẹ̀ torí pé wọn sọ ti wá ẹ tiẹ̀ ní lẹ́yìn pé kí ẹ kàn mọ̀ pé ah, bóyá gbàgbà yẹn wọn á fún sí díẹ̀ o. láti ok ṣé mo káwọn kan wò yín wọn wò pé wàhálà tó ń bá wọn fínra ẹ má bínú pé mò ń fún yín ah, wàhálà tó ń bá wọn fínra ọ̀rọ̀ ilẹ̀ gan kọ́ ló tẹ̀tẹ̀ wá kù báyìí ṣé ẹ lè bá mi kó chẹ́ǹjì mi ẹ ṣe rí gbogbo nǹkan tó ń fa ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn ilé ayé lé nílé torí pé àìlákàkún hmm. torí pé àwọn èèyàn mi àdé máa wọ̀ pé ọ̀dà mi tí tó ṣe báyìí tí yẹn fi ń mú ọlọ́kadà gan tó ń dáwọ́ one thousand ojoojúmọ́ tó ń kó wá ló fi ń ralẹ̀ hmm. kí wàá lẹni tí. ẹ ṣe mọ̀ pé ẹni yìí ò mọ̀ ẹni yìí ò sọ pé bóyá òun ò fẹ́ rà mọ́ ọlọ́run má jẹ́ àrí kò ṣe dáadáa bóyá àìsàn ṣe olódì ọmọ ẹ̀ ó ti yé yín wọ́n nílò owó láti ṣiṣẹ́ abẹ kò síbòmíì tó fẹ́ ságbà ó wẹ̀yìn ẹ̀yìn fẹ́ ó wo wájú kò rẹ́ nìkankan ó wá wò pé ọ̀dọ́ yín nìkan lòun ra property sí owó yẹn kẹ̀dẹ̀ ní òun ò tiẹ̀ tí wulẹ̀ san tán ẹ dákun ṣe lè fóun ní owó yẹn padà pẹ̀lú gbogbo ẹ̀ náà sà. ẹ tó bá dọ́dọ̀ yín náà ni. tẹ́ni bá dé ọ̀dọ̀ wa tó bá wá wọn á jọ sọ̀rọ̀ àwọn management náà wọn á jọ sọ̀rọ̀. wọn á jọ sọ̀rọ̀ wọn á fi mọ nǹkan tó máa ṣe fún un. tó máa ṣe fún un ẹ ṣe àwọn ilé yín owó ẹ̀ máa gara nìyẹn sa o. bọ́gù lówó ẹ̀ ni. a ní ní mòwe ọ̀fadà a ní eh, three bedroom bungalow. ok nine point five million naira. nine point five bẹ́ẹ̀ ni sa. ẹ ra sìmẹ́ǹtì rárá ni. ẹ rí i pé bọ́gù lówó ẹ̀ ni sa. bọ́gù lówó ni gbogbo ẹ̀. ní mòwe ọ̀fadà. a ní ní ọ̀fadà. ok three bedroom bungalow nine point five. ok two bedroom bungalow eight point five ó wà ń bẹ bẹ́ẹ̀ni sà téèyàn àgbà kọ́kọ́rọ́ ẹ bẹ́ẹ̀ni sà ṣe initial deposit náà tún nìyẹn náà bí. initial deposit wa tẹ́fẹ́ máa sàn bọ̀ oṣù mẹ́fà nìyẹn. oṣù mẹ́fà ni bẹ́ẹ̀ni sà kì í ṣọdún kan ṣé tí n bá kọ́ sọ initial deposit ẹ fún mi láàyè kí n kó sínú ẹ. àtọ́ sà ó dìgbà tí n bá parí ẹ. bẹ́ẹ̀ni sà àti fún àwọn kan ní àǹfààní nígbà pandemic yẹn. wọ́n bàjẹ́ tó ṣe àǹfààní ẹ lò tó hmm. ní kóró jẹ́ káwọn lọ síbi iṣẹ́ so hmm. ẹlòmíì give one or different excuse so iléeṣẹ́ wa rè ní a sọ fún Dangote ò gbọ́yàn lẹ́nu tiwa nígbà tó kó sílẹ̀ jù ní gbọ́yàn lẹ́nu wọn ò gbà yẹn lọ́wọ́ tiwa. àwọn oníyanrìn ńkọ́. àwọn oníyanrìn náà àwọn yẹn ò gbà wọn náà ò gbà yẹn lọ́wọ́ tiwa náà so àǹfààní tá a ti fáwọn yẹn gbà kóró yẹn hmm. so àwọn yẹn ò tọ́nà wọn ni ẹlòmíì lòun lọ síbi iṣẹ́ ẹlòmíì lòun ò gbà sálárì so hmm. láti gbà yẹn ní iléeṣẹ́ ò so ti fi àǹfààní yẹn seventy five percent gbà yẹn tó máa fún ní kọ́kọ́rọ́ lé ọ̀yàn misuse àǹfààní yẹn gbà yẹn. Hmm. bí nǹkan tí àǹfààní tán fún wọn gbà yẹn sà eh. ó ní pé ẹ mọ̀ pé àwọn míì tí wọ́n bá ti lè kó débì kan ara dẹ̀ tí wọ́n tí wọ́n bá mọ̀ pé òun ní nǹkan báyìí síbì kan á lè tètè yá lára láti sáré ẹ̀ láti hmm. tètè yẹ. ọ́fíìsì yín ní ń bo ló wà. kò pé méjì náà nọmba sixteen náà ni sà ní Dikat House ní Ring Road níbí báyìí làwọn sà Dikat House Dikat ibi House gangan gangan ibẹ̀ gangan làwọn. ok àwọn nọmba zona lè pè yín sí sà. àwọn nọmba tó lè pè wá sí o oh seven o oh. o oh seven eight four eight four five four five four nine seven nine seven three two three two o oh seven o oh o oh seven o eight four eight four five four five four nine seven nine seven three two three two. so a lè fún àwọn èèyàn àwọn oníbàárà wa ní àǹfààní flyer nọ́mbà sí ọ̀fọ̀ wa wà lórí flyers wọ́n lè fún lọ́ọ̀yà wọn for verification láti ṣe wáyé nọ́mbà sí ọ̀fọ̀ ti wà lórí flyers ó wà flyers lọ gbà síná. bẹ́ẹ̀ni sà wọ́n lè fún lọ́ọ̀yà wọn kí lọ́ọ̀yà wọn bá wọn check ẹ sà. ok ok. okay ẹ ṣeun gan inú wa dùn ẹ darapọ̀ pẹ̀lú wa. Mm, let's talk about it let's talk about it with, with Yinka Ayifale and EOB.